إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 adáwọ̀pẹ́ fún Allahu subhanahu wa ta'ala àtọrọ asalatu fún anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìtìsíwájú yìí gẹ́gẹ́ bí ó ṣe ń lórí screen èyí tí mo fẹ́ gbéyẹ̀wò láàárọ̀ yìí òun náà ni àwọn ọ̀rọ̀ tí afa Said Shittu tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ àwọn ọ̀rọ̀ yẹn ni ó jọ́rọ̀ tó ṣe wípé kò yẹ kí ó lọ láì kàmà sí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàmì náà ṣe kàmà sí afá Saheed sheet èmi personally mo rí afá lẹ́ni tó ṣe wípé wọ́n ní ìgbárata fún ọ̀rọ̀ tawhid that is tó ń ṣe opposite shirk bó tiẹ̀ jẹ́ pé ìgbárata yìí òun kọ́ ló máa yanjú ọ̀rọ̀ ẹni tó fẹ́ gbárata fún at-tawhid ó gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ dáadáa ṣùgbọ́n ní tí àfa ń ṣe ó ní àwọn àǹfààní títí ẹ̀ bó ṣe jẹ́ wípé ó ní àwọn salbiyat ìyẹn àwọn negative eh, sides ẹ̀ náà ṣùgbọ́n ròyìn báyìí ó nídìí káwọn èèyàn encourage ẹ̀ kí wọ́n dẹ̀ pàkíyèsí kan tọ́ sọ́nà lórí àwọn nǹkan tó ṣe wípé ó bá kù díẹ̀ káàtó níbi nǹkan tí a fa ń sọ eléyìí ló fà tó jẹ́ pé àhúnà Sheikh Hakim al lára àwọn èèyàn tí ó máa ń pe àfáà ṣàkíyèsí gan òun ni ọmọ ìyá wa yìí wà amọye ìgbà míì tó ṣe pé tèmi náà bá ra àwọn kílípù díẹ̀díẹ̀ tán bá sẹ́ndì nípa àfáà gbéyàn rí i pé líle wà ń bí àwọn nǹkan wọ̀nyí àbí ìtafà sọ́kù díẹ̀ káàtó máa pe ọmọ ìyá wa yìí ìyẹn Sheikh Abdulhakim al-Kutubi láti pàkíyèsí afáì ní afá side sheet báyìí báyìí báyìí lọ́rẹ́ rẹ tún sọ ó nídìí kí ẹ pè sí àkíyèsí lórí àwọn nǹkan wọ̀nyí nam afá ò promise dáadáa tó ṣe pé yẹn náà rí pàfà change ṣùgbọ́n gbàtí máa fi rí bí ọ̀sẹ̀ kan méjì afá máa tún padà sí mẹ́tọ́ọ̀dì líle yẹn náà. Ah, eléyìí nǹkan tí ó kù díẹ̀ káàtó bó tiẹ̀ jẹ́ pé àwọn tí àáfà ń le mọ́ àwọn tó ṣe pé tíyàn bá wo atrocities tẹ́lómi ti ṣe yóò mọ̀ wípé èkó wọn ṣe ni téèyàn olùyàn sympathize pẹ̀lú lọ títí so bó tiẹ̀ jẹ́ wípé method tó yẹ ká fi ṣe dáwà náà a sì gbọ́dọ̀ employ ẹ̀ náà a sì gbọ́dọ̀ apply rẹ̀ ìyẹn method tó yẹ ká fi ṣe dáwà so tó ṣe pé òun náà ni ki èèyàn fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti lè fi ṣe dáhàwá ni torí pé yẹ òun náà ni ọ̀rọ̀ anábùwà Muhammad sallallahu alaihi wasallam. so èyí jẹ́ nǹkan tó ṣe pé a máa ń pàkíyèsí èmi personally mi ni nọ́mbà afa Saheed lọ́wọ́ bẹ́ẹ̀ ni mi ìròpá afa Saheed gan ní nọ́mbà mi lọ́wọ́ àríra one on one báyìí rí mi ìpè àfáàrí gbèsè ayé mi ni so ká máa ti sọ pé bí nǹkan àǹfààní kan dà wá pọ̀ ṣùgbọ́n ròyìn báyìí téèyàn bá rí àwọn mulahazot observations ìyẹn dẹ̀ mọ̀ pé àwọn kan súnmọ́ so dandan kọ́ ni kéèyàn sọ yí pé kéèyàn náà wọ́n náà àti súnmọ́ láti pé àwọn tó súnmọ́ àwọn tó wà capable ni a dẹ̀ ń rí iṣẹ́ tí wọ́n ń ṣe lára àfáà yìí ní correction à ń rí ní gbangba ta àwọn àfáà yìí ń correct ẹ ní gbangba ta bẹ́ẹ̀ ni àfáà Saidi náà acknowledge pé àwọn àfáà yìí wọ́n ń pàkíyèsí àwọn ní gbangba ta so alhamdulillah ṣùgbọ́n àwọn nǹkan tó fẹ́ mú mi sọ̀rọ̀ òun ni wípé dífà pa dákẹ́ táwa náà ò mọ attack yín publicly ká mọ attack method yín báwọn kan ṣe ń ṣe tán dẹ̀ fẹ́ káwa máa ṣe kò túmọ̀ sí wípé agọ̀ àbá àmọ́ wá sí ṣe kọ́ torí pé ń bẹ náà ọmọ àyà tó ṣe wípé tán jẹ́ onísúnnà táwọn pé wáì ti adákẹ́ lórí ọ̀rọ̀ àfá táàkì ń sọ̀rọ̀ pa ẹlòmíì ní kódà ẹ̀ ń sọ̀rọ̀ pa Dr. Sharaf hafizahullahu ta'ala kí ló dé tẹ́ ẹ̀ lè sọ̀rọ̀ nípa àfá Saidi Shittu tí ó bá kí ń ṣe wípé ìlara òun ni tí ó ń ṣe yín ni so ààrẹ lomi tó kọ wípé àsìnàǹfààní ayé ni ó jẹ́ ká lè sọ̀rọ̀ nípa mẹ́tọ́dì tí àfa Saheed Shittu tó fi ń ni shuma alhamdulillah mi ìmọ̀ àfa Saheed àti ìrira rí báyìí mi ní nọ́mbà àfáàrí mi ìrùpáfà náà ní nọ́mbà mi ni ṣùgbọ́n à ń wo wípé kí nǹkan mọ́ fọ yànmọ̀yànmọ̀ náà ni tabara àwọn tó súnmọ́ àfa àtàn pàkíyèsí àfa lẹ́yìn kájí ká bá wọn sọ̀rọ̀ mẹ́tọ̀dì táfa ń lò yẹn àwa lè mọ́ lè lò ó torí pé kí ni tẹ́ksì ó di àwa mọ́lẹ̀ láti máa ṣe báfa ṣe ń ṣe yẹn so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Sheikh Abu Abdulsamad tí wọ́n sọ ní àná náà tí àfa ń wò pé àwọn ní àwọn achievement pelu mẹ́tọ̀dì táwọn ń lò yẹn mẹ́tọ̀dì tí àfa ń lò mẹ́tọ̀dì yẹn tán bá lo nǹkan tó tún wọ́ọ̀sì jù lọ wọ́n á sì ráwọn tí ó tò lẹ́yìn wọn òun náà ni pé káfà amúbọn níṣu kán láwọn yin àwọn tí wọ́n ti kó bá àwọn èèyàn nípa ọ̀rọ̀ àṣejálàbí tí wọ́n ti gbá àwọn èèyàn tí wọ́n ti bàtà àwọn èèyàn jẹ́ tí wọ́n ti ṣeṣekúṣe pẹ̀lú àwọn èèyàn táfàbá láwọn mú ìbọn àwọn yìn wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan lọ báyìí àwọn tí wọ́n ti jẹ́ victims àwọn àfa yìí tó ṣe pé òǹkà wọn dẹ̀ pọ̀ jantirẹrẹ wọn ó sì tò lẹ́yìn àfa tí wọ́n mọ̀ defend àfa wípé ẹ̀hẹ́n ní nìyẹn ṣùgbọ́n ìsàwámọ̀ pé mẹ́tọ́ọ̀dì yẹn mẹ́tọ́dì tí ò dáa ni so mẹ́tọ́dì àfa Saheed ò tí ì dé level pé à ń yìnbọn fún àwọn tí wọ́n ṣe jàǹbá fún àwọn èèyàn ní orúkọ pé àwọn ṣe jálàbí àwọn ṣáájú fún wọn ṣùgbọ́n ká máa bú wọn ká máa ṣépè fún wọn yẹn ní eléyìí nǹkan tó ṣe pé ó ṣì kù díẹ̀ káàtó ni ó ṣì kù díẹ̀ káàtó alhamdulillah gẹ́gẹ́ bí n tí mo sọ ọmọ ya wa Sheikh Abdulhakeem kutubi mo mọ̀ pé ó ń pe afghan sí so ẹni tí ò bá ní ṣàbòsí náà dẹ̀ mọ̀ pé ó ń pe àáfàá sí àkíyèsí ṣùgbọ́n àáfàá lè change fúngbà díẹ̀ yóò tún ṣe kínní àfọwọ́ tún padà sí ọ̀nà tó rọ́ọ̀fù yẹn ni bẹ́ẹ̀ ni sheikh eh, Kamal Ibrahim hafizahullahu ta'ala lára nǹkan tíyẹn náà rí ni tó ṣe pé wọ́n ń ṣe so fún àwọn tán rò pé bóyá ní àǹfààní ayé kan tá ń gbà lọ́wọ́ àfàṣà èdè mi specifically ni ò jẹ́ kéèyàn sọ̀rọ̀ láti jọ rárá kò sáǹfààní ayé kankan tó pè mí àtàfà pọ̀ mo rántí pé ní nǹkan bí ọdún méjì ọ̀sọ́ nìbàdàn wọ́n béèrè lọ́wọ́ mi nípa ọ̀rọ̀ àfa Saidi kí ni mo sọ pé ní mi ìfẹ́ dá sọ̀rọ̀ àfa kọ́wọn àti àwọn tán yanjú ara wọn jọ máa yanjú ara wọn ṣùgbọ́n yìí ò túmọ̀ sí wípé kí àfa wa kọjá àlà àfa Saidi ti kọjá àlà pẹ̀lú gbólóhùn pé ẹ. Eh, sọ̀yí Bukhari tẹ kó síwájú ẹ máa ka sọ̀yí Bukhari ìyálàta ìyẹlẹ́po òkìníkan kí ni wọ́n mọ̀ ń pa sọ̀yí Bukhari lẹ́ni tó ṣe wípé ó ń jọra wọn lójú pẹ̀lú dáwà mẹ́tọ̀ táwọn fi ń ṣe dáwà yẹn whereas mẹ́tọ̀ tẹ́lẹ̀ fi ń ṣe dáwà yìí náà ni àti ntẹ́lẹ̀ ń pèpè sí ntẹ́lẹ̀ ń pèpè sí specifically details ntẹ́ fi ń sọ tẹ́ ń condemn ní inú ahadith lẹ́ẹ̀ma ti rí so ẹ máa yí ẹ̀yẹ ẹni tó ń ka sọ̀yẹ́ Bukhari ni lórúkọ pé kí ni ẹ̀yin ṣe dáwà ṣé n tẹ́ ń sọ yẹn ni inú alukurani lẹ́ẹ̀ ti máa kó àwọn nǹkan ẹ̀yẹ jáde ẹ má tẹ yẹpẹ ẹ ẹ má ẹ má wọṣẹ́ gbogbo yẹn sìn ẹ mú details ẹ jáde inú alukurani ẹ má sìn gbẹrẹ ẹ mú details yẹn jáde inú alukurani ẹ má gun ọṣẹ ọṣẹ àwúre ọṣẹ mọ́darí kan ọṣẹ ìyọnú àwọn àgbà ẹ mú details yẹn náà jáde nínú alukur'an àbí àwọn ahadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam òun lẹ́fìyànjú nǹkan yìí olórí àwọn tíra ahadithi òun náà dẹ̀ ní kí ni sahil bukhari bẹ́ẹ̀ ṣe sahil bukhari sì ni bá ka kitabu tibbi ń that is àwọn àhàdíìsì tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ wòsàn yóò sọ fún yín àwọn nǹkan wo lànàbí sọlá àsálàm kọ́ndẹ́mù tá a lè fi ṣe wòsàn ìyẹn lẹ́yìn fi ń ṣiṣẹ́ èyí lè mọ́ ka àhàdíìsì nígbà tẹ ẹ bá ń ṣe kí ni tẹ ẹ bá lẹ̀ ń ṣe condemnation fáwọn tán ń ṣe jálàbí à ń kó mọ́ra wọn ṣùgbọ́n tẹ ẹ ti gbọ́ lọ́dọ̀ àwọn èèyàn kan lẹ fi ń sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyẹn ń bẹnu ahadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam so bẹ́ẹ̀ náà ni ẹ̀rí kitabu tawhid kitabu iman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tó ń bẹnu sahih bukhari bó ṣe wá ń bẹnu sahih bukhari yẹn náà lẹ́ẹ̀rí nu muslim lẹ́ẹ̀rí nu sunan lẹ́ẹ̀rí sunan nasai sunan tirmidhi torí pé àwọn ahadith wọ̀nyí ni àlàyé alukur'an tabara wọn tí wọ́n ń sọ̀rọ̀ ń pa àwọn nǹkan wọ̀nyí tó fi ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ a ní sọ pé wọ́n ṣòṣì so àfi káwọn èèyàn bọ́ta kan wá dárúkọ kan fèsì àwọn afẹ́ ẹlẹ́bọ àwọn tẹ́ ń pè láfẹ́ ẹlẹ́bọ yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwa tẹ́ ń rí lónìí tẹ́lẹ̀ ńlẹ̀ mọ́ ni kútúbí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wa náà la past through stage yìí torí pé a jábọ́ láti sánmọ̀ wọn àdẹ̀ bí wa sínú súnà àwùjọ tá a ti kẹ́kọ̀ọ́ náà lélẹ́yìí ẹni tó kẹ́kọ̀ọ́ nínú wa tó ṣe wípé ọlọ́run subhanahu wa ta'ala ó fi mọ̀nà sí súnà látara àwọn tíra àwọn àáfà outside Nigeria tó ṣe póká torí pé àsìkò àti àwa fi ń kéwù ní ìtọ́jú wa tó là sí òun náà ní ń ta báwọn bàbá wa lórí ẹ̀ in táwọn àfáà wa wà lórí ẹ̀ eléyìí ni tí ojú wa là sí ẹni tí wọ́n sọ pé òun píríṣì àkídà yóò píríṣì àkídà ṣàríyà àwọn tíra tá ń lò nílé kéwò ní tíra tó ní ṣe pẹ̀lú àṣàríyà ni a lo àrísàlà uh, ti ibn Abi Zayd al-Qirawani alayhi rahmatullah èyí tó ní ṣe pẹ̀lú àkídà bẹ àká fíkìwù bẹ̀ la fò sí ṣùgbọ́n ẹ̀ka tíra bíi hayatu sahaba ẹ̀ka àwọn tíra fíkìwù tó ṣe pé wọ́n sọ ọ̀rọ̀ àkídà náà mọ́ àkídà ṣàríyà ni eléyìí ni tá a fi dàgbà ṣùgbọ́n látara wípé ọlọ́wọ́n subhanahu wa ta'ala ó ní kéèyàn nífẹ̀ẹ́ kíkà nǹkan àwọn tíra irú èmi specifically ń sìn àwọn tíra sheikh muhammad bin abdul wahab àbí àwọn àfa saudi tí bàbá mi tí wọ́n gbà ní saudi tí wọ́n mú wá òun lèèyàn kà ìyẹn wá ń wò pé kíní yìí ò jọra wọn ó jọra wọn pẹ̀lú táwọn afáà wa ń ṣe ńgbà yìí kíní ẹ̀ ní ó ju dáùtù sínú ọkàn yà ó fa ní téèyàn tún fi ń gbìyànjú àti ṣe further research mi ì lè gbàgbé onítìrà kan tó wá láti turkey tí wọ́n ń pè ní alfaju sodiq tírà yìí àǹtí muhammadu abdulhab ni so wọ́n yóò náà èèyàn ka èèyàn jọ síra wọn apadà wọn rí i pé ókè á ah, ó dàbẹ̀ ni pé ibi tó dodo wà nìyí ìgbà tí àwọ̀ awàlùsánáwí ní ilé kéwu wa fíkù súnà òun ni tíra tí wọ́n recommend fún fíkì bẹ́ẹ̀ ni ilé kéwu wa lára àwọn ilé kéwu tó tún yàtọ̀ nípa pé kí èèyàn advance ní ọmọ ń ni so fíkù súnà lẹ́ẹ̀lò nígbà yẹn láti awàlùsánáwí títí dé thalifu sánáwí tíra yìí mo á ní kí èèyàn kan bá mi rà á so ó ní ọ̀rẹ́ wa kan tàjọ wà ní kíláàsì òun kọ́ fún àǹtí eh, eh, eh, rẹ̀ kó bá òun rà wá ní ìgbà tí àǹtí lọ so èmi ń wá tíra káàkiri náà láti rí tíra yẹn ni so nígbà tí mo ra tíra yẹn mo ní èkó lọ́dọ̀ tó fà so ọ̀rẹ́ wa tí mo ń sọ yìí tó ń wo pé àǹtí òun bá òun rà wá tá àǹtí lọ ìgbà tá àǹtí ó ra tíra tíra tó rà ní tamamul minna fi ta'alika ala fiqh sunnah títí sheikh muhammad nasiruddin al-albani alayhi rahmatullah tíra yìí ni ẹ̀gbọ́n rẹ̀ rà wá mo rí tíra yìí báyìí ẹ̀mí mi fà mọ́ torí wípé mo ti ka tíra kan tí bàbá ẹ̀ kọ tí wọ́n ń pè ní kíni manzilatu sunna ipò sunna tó ṣe pé mo wish kí n rí tíra fàáyì tó pọ̀ so lẹ́yìn ẹ̀ mo rí tíra wọn ìjábùl mọ́rátìl mùsùlùmá tán tún padà sọ di jilbabul mar'atil muslima mo tún ka yẹn náà lẹ́mìí pa àwọn òdodo náà ni so ègbé yìí mo ní láti yá tíra yẹn lọ́wọ́ ọmọ àyà wa pé tíra tán ní kára kọ́ leléyìí èyí tí wọ́n fi ṣe tàlíkọ́ọ̀tì lórí rẹ̀ òun ni eléyìí yá mi kí n kà ọmọ àyà wa yìí yá mi ń tíra yẹn fún nǹkan bí oṣù méjì ọ̀ṣọ́ tí mo ń kà òun mo fi ń wo àwọn àhàdíìsì tó ń bẹnu tó nínú fíkù sunna mi bó tẹ̀ jẹ́ pé Sheikh Al-Albani alayhi rahmatullah àwọn padà ṣe tàlíkọ́ọ̀tì yẹn tán yẹn yẹn ṣùgbọ́n wọn fẹ́ lò ó ní pé àwọn àfáwọn ya benefit lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá tún ní kárí àwọn aṣírìtọ̀ wọn àwọn kíṣẹ́sì wọn tó ń pèpè sí tawhid tó ń wọ́nu bí tó ń wọ́n against àwọn ìwà pálapàla a benefit bí àwọn nǹkan wọ̀nyí gan so ibi tí èmi ti ní ìtìdá òsì sunna ni mi ní connection mọ́ àfá kankan nú àwọn àfáà tó lè sọ pé ni ní tìsáàbù sí súnà ní àwùjọ wa yìí ní gbogbo àsìkò tí mo sọ yìí anybody tí ń bá padà mọ̀ mo mọ̀ ọ́ ni àfáà Dhikrlahi Shafii yìí ni through ẹ̀gbọ́n Sheikh Abdulrauf Bello tí a ń pè ní al kutubi through wọn mo fi mọ̀ àfáà Shafii torí pé àfáà yìí màá dídì kọ àwọn tíra Sheikh Al-Albani fún wọn kánú ni a máa wá ń sọ̀rọ̀ wọ́n ní àwọn dẹ̀ láfa kan ok ká máa fa yìí so aláwọn munakoshat tó wà hàrà hàdà ní ilé Sheikh Shafi yìí ni ní àwọn àsìkò gbà ẹni nípa àwọn nǹkan oríṣiríṣi so èmi personally ní kò sí àfa kan náà àwọn tó ní tìsáàbù ta ni mo wá tẹ́ tíra síwájú ohun tí mo ń kéwu túrú wọn kọ́ mo fi mọ súnà túrú tíra àwọn àfa tí mo rí àtàwọn àṣírítọ̀ wọn tí wọ́n sí ní ìta mo fi mọ́ bẹ́ẹ̀ ni àwọn míì náà nú àwọn àfáàní tá a jọ ń ṣe súnà lónìí ẹlòmíì benefit wọ́n kéwú lọ́dọ̀ àwọn àfáà tá a sọ yìí wọ́n kéwú ní ọ̀dọ̀ àwọn àfáà tá a sọ yìí ni that is ní àwọn àfáà nàìjíríà ẹlòmíì kí lọ́dọ̀ àfáà ṣáfì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí ní tó burú ń bẹ́ẹ̀ kálukú ní àwọn ìgbìyànjú tó ṣe pé wọ́n ti ṣe so kò ń ṣe ayé Facebook òun ló gbé àwa kúrò nù bídíà kọ́ ló gbé wa kúrò nu ṣírkù àwọn kan ti lọ ibi tá a ṣe gbogbo àwọn pátipàti yìí dé nìyí èèyàn ó mú pépà ẹ kọ àkátìmí síbẹ̀ tẹ́ fi dín ẹyin jẹ tẹ́ fi ẹ la àkátìmí síbi igbá ẹ fi ṣe ṣu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn pàǹtí ṣùgbọ́n bí èèyàn ṣe ń ka tíra lèèyàn rí pé àwọn kìíní yóò dá àwa náà ò dẹ̀ dákẹ́ bá a ṣe mọ̀ náà là ń sọ débi pé àmọ́ àwọn èèyàn náà boycott wọn gbà yẹn tẹ́lómi àwòká ah, bó ṣe mọ kéwú tó bó ṣe jẹ́ fàárí fún kinní kan tó ah ibi tó wá lọ ń tọ̀ yìí ọ̀nà tí ó dání àbẹ̀rù pé wọ́n sàṣì wá ń gbà yẹn tẹ́yìn wá ń sọ wípé à tako àwọn àfa yẹn torí pé àfẹ́ kan sàṣì wá ṣáwọn tá a dìde láàrin wọn tá a tako lànà wọn tó ṣe pé àmọ́ iye túdẹ̀ǹtì la mú kúrò níbẹ̀ yẹn ni àmọ́ iye àwọn àfa aládùúgbò ni wọ́n change látara pé kí ni ìwọ̀nba ń táwa náà ń kà tá a dẹ̀ ń gbọ́ àfi ń ṣe kíni fi ṣe wá sí fáwọn èèyàn ìtàwọn èèyàn mọ̀ nìyẹn until ìgbà tó di pé kíni ó di pé Facebook ṣí Facebook ṣí ń sìn tó di pé kálukú ń ṣe lecture ǹbẹ ọdún mélòó ni gbogbo ń tàǹsọ yìí ó ti pọ̀ ọdún márùn táṣọ pé àwọn èèyàn wa ń ṣe lecture láwùjọ wa yìí mò ń sọ kò ń ṣe ní àwùjọ àgbáyé lockdown ló tún jẹ́ kí kíni coronavirus òun ló jẹ́ káwọn èèyàn tún gba kíni abọ́ sórí Facebook lẹ́ni tó tó ṣe lecture àtẹni tí ò tó ṣe lecture kálukú bọ́ sórí Facebook wọ́n ń sọ̀rọ̀ nìyí ṣùgbọ́n títí fi yàtọ̀ ni pé àwọn àfáà tó ṣe wípé wọ́n mú ẹbọ mọ́ kíní ọ̀rọ̀ wọn ẹ dojúkọ wọn náà líle lè wá bí nǹkan yẹn bẹ́ẹ̀ ṣe ń present yẹ but òdodo ni tẹ́ ń sọ fún wọn ni àwọn òtún àgbọ̀dọ̀ jẹ́ ni tó ṣe wípé yóò máa takò yín publicly ẹ̀yìn láti máa pàkíyèsí láti máa correct yín kò rẹ́ ṣe dandan kó ṣe gbogbo àlá máa pè yín àwọn tó ń pè yín á pé wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀yìn àwọn tó ń pè yín a rí i pé wọ́n ń ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn ọmọ ìyá wa kan feel pé no ó yẹ ká lè mọ attack in public pàtàkì jùlọ nígbà tá a ní difference of opinion pẹ̀lú àwọn ọmọ ṣáyẹ̀kù mi àwọn dàkátìrà mi ni ẹlòmíín lòye against wa ipe ẹ̀rí wọ́n lè jáde against eléyìí kéré tí wọ́n lè jáde against eléyìí tẹ́lómi rò pé abíyá àbá ń gbowó kan lọ́wọ́ yín láì pé kí ni àgbowó kankan mi ìmọ̀ yín rí ẹ̀ẹ̀mọ̀ mi wọ́n wọn báyà mi ti ara wa rí mi ní nọ́mbà yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so eléyìí ní ibi tẹ́ wá ń gbé lọ kẹ́ bẹnu àtẹ́lu sọ̀yẹ́ Bukhari pàwọn èèyàn ń ka sọ̀yẹ́ Bukhari ẹlẹ́lómi tó tíra sẹ́yìn ṣé inú kíchìnì ni kí n ti máa lọ ṣe tí mò ń ṣe ni àbí inú bẹ́dúrúmù ni kí n ti máa lọ ṣe nígbà tí mo níbi tí àsìn tó jẹ́ ìmọ̀tábàní tí mo lè sọ̀rọ̀ ń bẹ̀ màá wá nítorí káwọn èèyàn má sọ̀rọ̀ sí mi ní torí kí wọ́n má bàa bú wa ní àwa gba kíchìnì lọ a lọ ṣe lecture ńbẹ so eléyìí ni ọ̀rọ̀ tí ò tí ò tí ò make sense ni ọ̀rọ̀ tí ò make sense then anka sọ̀yẹ́ Bukhari ṣé sọ̀yẹ́ Bukhari ni ó jẹ́ tíra tó ń pàtàn ìjàpá àti ìkíni ṣebí ń tànká in tó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó ń wọ̀n against ṣírkù tó ń pèpè sí tawhid ni tó ń wọ̀n against bídíà tó ń pèpè sí sunna ni tó ń wọ̀n against àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tó ń pèpè sí kíní tó ń pèpè sí ìtẹ̀lé àṣẹ ọlọ́mọba in tó ń bẹnu sọ̀yẹ́ Bukhari nìyẹn ẹ wà ní ká bọ́ta káwa náà mọ̀ sọ ẹ kìíní wo dá fún ẹ tẹ máa bàjẹ́ ni olórí bú wọ kìíní kan wọ́n làwọn aṣẹ́ wọn ṣe wá sí báyẹn tá lábẹ́ fi jọ ẹ̀yin tẹ́ ń ṣerú wá sí bẹ́ẹ̀ àwọn tó ń pàtẹ́wọ́ fún yín most wọn tẹ́ ẹ bá ṣe ń tó wọ́ọ̀sì jù yẹn lọ tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní gún àwọn àfa yẹn lọ́bẹ̀ ni ó ti ń sìn wọ́n á máa yìn torí pé táwọn àfa ṣùgbọ́n ẹ̀ lè fi method yẹn lẹ́nìí torí pé tẹ bá fi í lẹ̀ tẹ fẹ́ lo method pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn ẹ má wà irrelevant torí pé èébú lẹ fi ń gbé ní tó pọ̀ jù nínú tẹ́ ń ṣe tẹ́ ń ṣe yẹn nìyí tí ẹni tí ó kì í ṣe mùsùlùmí tí ó bá gbàgbàkúgbà kẹ́nìyàn jẹ́ kírísítẹ́nì tí ó gbàgbàkúgbà tó ṣe pé kó rí ibi tí wọ́n ti ń gún orí kinní kan mọ́ra wọn tó bá jẹ́ nǹkan tó wà irritating sí yóò máa tako bẹ́yìn náà ṣe ń tako. ṣèbí láìpẹ́ yìí lobìnrin kan tí ò gbádùn rárá ni ló gbé obìnrin kan tó bojú ló gbé jáde tó ń sọ bí wọ́n ṣe ṣe àwọn ìwà àbàjẹ́ ejò ń ba aláṣepọ̀ nǹkan kan mọ́ra wọn ṣé bóbìnrin yẹn ni òun náà ń takùn nǹkan yẹn ni ìtọ́dẹ̀ súnmọ́ ni pé ọmọbìnrin ò kì í ṣe mùsùlùmí so intent ṣe kò special rárá ni àyà mélòó lẹ ń kóòtì àdìsí mélòó lẹ ń kóòtì ni fún tẹ́fín báàkì nǹkan tẹ́ ń sọ ṣùgbọ́n àwọn nǹkan tẹ́ ń sọ ipe kò dá ní àwọn ahadithi tó sọpọ́ọ̀tì ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn pọ̀ ẹ wá ráwọn tán kó ti àwọn ahadithi yẹn tí wọ́n ń yẹpẹrẹ wọn ẹ náà ń ṣòṣì kí ni wọ́n ń pè láà ń ṣòṣì ṣé torí pé kí ni àwọn èèyàn sọ̀rọ̀ ń pa tẹ̀blíìgì tẹ́yìn bá mẹ́ni tó ń pe àwọn tán ń pè ní tẹ̀blíìgì ẹ ní sọ ohun tẹ́ ń yẹn ẹni tó dá tẹ̀blíìgì ilẹ̀ tó dá tẹ̀blíìgì ilẹ̀ ni ó ṣe béà lórí tọ̀ríkọ̀ súfí mẹ́rin ó ṣe bíyà lórí kọ̀dìríyà ó ṣe bíyà lórí nàkṣàbàdíyà ó ṣe bíyà lórí jìstíyà ó ṣe bíyà lórí sárawòrìdíyà tọ́ríkọ̀ mẹ́rin ẹyọ kan lásán àwọn túrùkù yìí ni ó ti sàn àwọn afáàmà ẹ̀ ẹyọ kan lásán nínú wọn kọ̀ndẹ́mù ẹ̀ ni so dáwà tẹ̀blíìgì òní ẹni tó dálẹ̀ gangan Muhammad Ilyas tó dálẹ̀ òun tó ṣe nìyí tẹ́ńbẹ̀ wọ àwọn tíra wọn Fadaila Amal ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ ra wọn pàǹtí tó pọ̀ ń bẹ jántìrẹ́rẹ́ tó ṣe pé ọ̀rọ̀ àwọn oníṣúfì náà ní irú àwọn ọ̀rọ̀ yẹn ni àwọn afáàdẹ ti sọ̀rọ̀ lórí eléyìí gẹ́gẹ́ ṣe ń mẹ́nu fatawa Sheikh Muhammad bin Ibrahim ní nǹkan bíi 1962 63 làwọn tẹ̀blígì láwọn fẹ́ dá jámí alẹ́ ní Saudi ni ẹni tó jẹ́ mufti Saudi ń gbà ẹ̀ ní Sheikh Muhammad bin Ibrahim wọ́n ní láti kọ sí lẹ́tà sí ẹni tó wà ní in charge irú àwọn nǹkan máa yẹn ipe kan máa aláwọn láti dálẹ̀ pé jamaa bídíà ni jamaa yìí tó ń pèpè sáwọn ṣìrìkìyàtà àti kùbùrìyàtì mara wọn ni eléyìí láti 1963 ìjọba Saudi wọ́n wá láwọn báàni wọn nísìn ìjọba Saudi láwọn báàni wọn nísìn ipa àwọn òfin wọn Saudi mọ́ nítorí pé wọ́n rí i wípé àwọn èèyàn lè gbọ́dọ̀ wọn wọlé àwọn ọjọ́ táwọn ti ban tó ń ṣe ìjọ jamaatu ikhwan muslimin wọ́n lè gbọ́dọ̀ wọn lé kí lè ní tó bí jamaatu ikhwan muslimin tó fi nípa wà ti saudi ní problem jamaatu ikhwan muslimin ìjọba saudi wẹ́kọ̀mù wọn láti ìgbà tí jamal abdul nasir tóun náà já ìkan lára wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó padà dé ipò ní ó ti wọn dànù tó ipò ń persecute wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ni wọ́n sympathize pẹ̀lú wọn hatta Sheikh bin Baz wọ́n sympathize pẹ̀lú said Qutb nígbà pọ̀kan fẹ́ pa á nì tán kọ lẹ́tà sí Jamal Abdel Nasser tán ṣìpẹ̀ fún ṣùgbọ́n wọn gbà pé wọ́n ṣùgbọ́n lẹ́tà náà padà jòkó náà wo gbogbo àwọn nǹkan tí wọ́n dúró tán dúró lé lórí wọn rí pé ah ìwọ wà ń bi kí náà ẹni wọ̀nyí ń tòótọ́ kí ni ìwọ náà dẹ̀ sẹ́ńtà lé lórí méjọ́lì òun ni pé bó o ni wọ́n ṣe fẹ́ bá àwọn olórí ìlú du agbára tí wọ́n èyẹ àgàmọ́ wọn dì í kò sẹ́ni tí ò nífẹ̀ẹ́ irú nǹkan báyìí ẹ já sòótọ́ ọ̀rọ̀ ẹni tó dá skul lẹ̀ torí pé kan nú àwọn tíṣà ó ń plọ́ọ̀tì láti dá skul òun ni ṣé yóò mọ̀ fọ́ ọ́ra lórí ni àbí yóò bínú sí i hátà àlìkwan mùsùlùmí gangan fúnra wọn tá má mọ̀ pé mẹ́mbà kan nínú members àwọn ẹni wọ́n ń tíráì láti ṣe kínní láti fọ́jàn mọ́ yẹn kí ni wọ́n ṣe wọ́n gbógun tì ní kójìdì ìlú wa wà káwọn kan mọ plọ́ọ̀tì bí wọ́n ṣe dàlú yẹn rú lẹ́ni tó ṣe pé ó òfin sáwọn universities ẹni tó ń lecture lecture ẹni tó ń teach ń teach primary school ní mọ́ra wọn ẹni tó ń ṣiṣẹ́ ní ministries ń ṣe ministries nínú wọn yóò wá di wípé nǹkan tí wọ́n ṣe ni pé bóò ni wọ́n ṣe fẹ́ tọ́pù wọn wọ́n máa gbin ìfẹ́ asanbanna wọ́n máa gbin sí ẹ̀mí àwọn ọmọ school ju ìfẹ́ ẹni tó ṣe pé ó jẹ́ olórí lọ wọ́n tún wá ṣe bẹ́ẹ̀ again fún asanbanna ní ìlú tó lólórí eléyìí tako Islam gbogbo ẹni tí ò bá dẹ̀ tako nǹkan yìí ni aláburú èèyàn ni ṣùgbọ́n ẹ̀rọ àwọn èèyàn tí wọ́n máa dìfẹ́ǹdì wọn ìgbà tí eh, tí ìjọba Saudi tó di pé bánu Jama'atul Ikhwan Muslimin tó bẹ̀rẹ̀ sí ní problem pẹ̀lú wọn ara wọn tán gbára ta àwọn bí Abu Mazid al-Khairi ni tó bẹ̀rẹ̀ sí ní fáyà ìjọba Saudi ó ń ba àwọn afá lórúkọ jẹ́ ṣé káwọn akáwọ́ gbéra kámọ́ wò ni tí n bá gba kọ́bọ̀ lọ́wọ́ Saudi ni intẹ́ni ń takò ní ó ti ń sìn ipe wọn bá ni wọ́n ń bẹ́ ni ìyìn ẹ̀sìn tó sọ̀pọ́ọ̀tì ní tán ṣe fáwọn jẹ̀mọ́ yìí kí n má gba nǹkan kan ní Saudi ni ó tẹ́ nísìn máa dúró lórí yẹn so ẹni tó ń gba nǹkan ní Saudi tó ṣe wípé òun náà tún wá lọ darapọ̀ máwọn yẹn ní á rí pé aláburú èèyàn ni wọ́n kí ni ìdùnnú yín bíi pé ká yí ẹ̀gá máwọn tán bẹ́ẹ̀ nídìí kí ni ìdùnnú yín kí ni ìdùnnú kí lẹ fẹ́ gbà ń bẹ́ẹ̀ wọ́n máa mú àwọn nǹkan tí ò wúlò kan wá ẹ̀wọ̀n aláwọ̀ kínní wọ́n aláwọ̀ eléyìí ẹ sọ ìlú kan fún wa títí dásìkò tá a wà yìí ṣe pé celebration ọjọ́ bíi anabi sallallahu alaihi ni wọn sì ti gbà wọlé ni ẹ sọ fún wa ẹ sọ ìlú kan tó ṣe pé kò promote akida sharia báwọn ìlú ni ẹ sọ tó ṣe yí pé ó ṣì ó tí wọ́n ṣì le tálẹ̀ ń fún àwọn àfáà tí wọ́n ń takò àkídà sharia akida mọ̀tùrìdíyà akida eléyìí sùfíyà mara wọn tán ṣì ń takò ẹ sọ lóyún fún wa wọ́n tó péré ní mùsùlùmí gidi tó ló gbákidà yé ìjọba rúùlù báyìí ló wá sọpọ́ọ̀tì àwọn èèyàn tí ò gbádùn láti yàgàmánìdì nítorí pé ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ ní ìtàn dálẹ̀ fún náà ni àti máa jà fún ipò agbára so jamaatu tablig ìjọba saudi bánu wọn ní tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ìjọba saudi ní ìjọba Saudi ó bánu wọn ní nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú torí pé wọ́n rí wọn lẹ́ni tó ṣe pé àwọn èèyàn àwọn Ikhwanu àǹkó wọ́n lè gba ọ̀dọ́ wọn láti ṣe kíni láti mọ operate àwọn dẹ̀ ti bánu àwọn al-Ikhwan Muslimun àwọn ti bánu àwọn al-Ikhwan Muslimun torí pé Ali Ashmawi nínú tíra rẹ̀ ní nípa al-Ikhwan Muslimun so al-Jamaat al ó sọ̀rọ̀ nípa eléyìí ìpè àwọn táwọn máa ń recruit àwọn máa ń recruit wọn through tablighi tí àwọn bá ti karú àwọn nǹkan báyìí náà òkè nù in addition pé jamaatu tablighi náà ó máa ṣe béà fún àwọn olórí wọn ní Pakistan ní ìlú tó lólórí ẹ tún ṣe béà fún ẹlòmíì ní Pakistan ṣáà nàbí sọ lásán ní ká máa ṣe béà fún yẹn kan lẹ́yìn ẹni tó jó lórí àmọ́ ṣe béà fún yàn kan ní sanabi sallallahu alaihi wasallam ló sọ yẹ so jamaatul ikhwan muslimin bí tí wọ́n ṣe lọ nìyẹn jamaatu tabligh bí tí wọ́n ṣe lọ nìyẹn in tó fa tíjọba saudi fi rí sí wọn ìjọba là ń sọ àwọn àfa wọ́n stọdí ọ̀rọ̀ wọn wọ́n kọ́kọ́ excuse àwọn torí pé in táwọn fi wò ó ní àwọn ikhwanu tó ń bẹ àwọn jamaatu tabligh tó ń bẹ saudi lọ́pọ̀lọpọ̀ àfáàní Saudi fi fall pé àwọn ènìyàn ń gbìyànjú wọ́n ṣe kínní ni ṣùgbọ́n nígbà tán padà rí connection tán ní pẹ̀lú àwọn tán wà ní India mọ́ Pakistan mọ́ Bangladesh nǹkan kan mọ́ra wọn tán dẹ̀ ráwọn pàǹtí tó ń bẹ́nùwé wọn ní á wọn padà ṣe kínní wọn padà sọ̀rọ̀ lórí wọn torí àti ká Lajna Daima volume twenty eight Majmu eh, Fatawa Lajna Daima ni wọ́n sọ̀rọ̀ nípa wọn Tablighi níbẹ̀ ni Sheikh Bin Baz náà before kó tó pé wọ́n kú nìyí wọ́n kà wọ́n kọ́ ara wọn firok fintin was sabirin so eléyìí nípa tó ní ṣe pẹ̀lú àkídà àti mẹ́nájì wọn òun yẹn ìjọba Saudi àwọn láwọn ò fẹ́ ní tiẹ̀ gbẹ́ ní àwùjọ àwọn ọmọ náà ìyàtọ̀ ń bẹ láàrin pé àwọn kan kóra wọn jọ wọ́n ń ṣègbìyànjú ìyẹn pọ̀ ní Saudi tó ṣì ń bẹ dáadáa ni jàmíyà kìíní kankan kan mọ́ra wọn ni bọ́tọ́ bá ti di pé àkójọpọ̀ tó ṣe pé ó ní olórí tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún nǹkan yẹn ìjọba Saudi ò gbà wọlé ni torí wípé ìyẹn ní ọ̀nà àti yẹ àga mọ́ ìjọba nídìí ni tí Islam dẹ̀ ṣe kíni tó lòdì sí àfi tẹ́ ẹ bá rí clear kúfúrú tó ṣe pé ẹ evidence látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba fún tẹ́ẹ̀dẹ̀ ní agbára láti lè ṣe kíní ni ṣùgbọ́n lu ìbọn ṣe lè wò kán ní kùdìẹ̀kudẹ tó pọ̀ tó state best government àwọn kan tó kù díẹ̀ káàtó tí wọ́n ń ṣe inú wo onídùn sí ṣùgbọ́n solution kan ni pé kí a mọ̀ support àwọn tó ṣe yí pé wọ́n fẹ́ yí àgàmọ́ wọn dì mo ti sọ several times èmi ò gbowó lọ́wọ́ ìjọba Saudi ni ibi mo ṣe mọ tí mo mọ̀ mo sọ fún yín yẹn ní ìgbowó lọ́wọ́ ìjọba Saudi ṣùgbọ́n tí mo mọ̀ ní òdodo ẹni tí ó gbà lọ́wọ́ mi yóò mú un tó káńtà rẹ̀ wá ni èèyàn kan allege mi ẹ eh, wọ́n eh, pe kinní kan page gbogbo irọ́ nìyẹn àwọn ìkwánu yìí gangan náà benefit Saudi jùlọ ni wọ́n benefit lọ́dọ̀ Saudi jùlọ àwọn tó jẹ́ mẹ́mbà ìkwánu bí àwọn tó jẹ́ mẹ́mbà wọn láwùjọ wọn bíbá yìí àbí anywhere in the world àwọn náà benefit lọ́dọ̀ ìjọba yìí jù ní àwọn mọ̀ṣàárì yìí tá a sọ ní Nàìjíríà nígbà iná ìbò ọ̀pọ̀lọpọ̀ tó kọ́ kí ní ṣe rí ṣùgbọ́n ìyẹn kọ́ làwọn afẹ́ àní problem pẹ̀lú yẹn ni ṣùgbọ́n kẹ jáláì moore sí àwùjọ tó ṣe wípé ẹ ti benefit láì ṣe pé àwùjọ yìí ní bídíà ṣírkù ló ń píríṣì ni yes wọ́n ní kúdẹ̀kúdẹ̀ tó pọ̀ ṣùgbọ́n kúdẹ̀kúdẹ̀ kò sí bó ṣe lè tó òun ṣì ní the best ìlú yẹn náà ṣì ní the best ní gbogbo ìlú ta níláyé lónìí nípa súnsúnmọ́ Islam òun ṣì ní the best ta ṣì ní lónìí nípa tó súnmọ́ islam so eh, èyí òṣì kọ́ ni tá à ń ṣe àwọn tí wọ́n gbé kinní wá tí wọ́n ń ba àwọn àfáàsùn náà jẹ́ lórúkọ pọ́n afẹ́ dìfẹ́ǹdì Juan bírú Abu Mazidatul Khairi tí mo sọ yìí bákan náà fadik láìṣáfì yìí náà sọ tán lálàṣe Saudi nìyí several times àtijọ́ wa pọ̀ tí wọ́n á béèrè pé kí ni turaf ti Albani kọ́ dámọ̀ fún mọ́ fitna ṣé mo wà lé wọn tó ń sọ àwọn wọn sọ táwọn afáàsà orí bá mu tí tán ó mọ kọkọ kúkọ ni gbogbo eléyìí tá a ti gbọ́ ni bẹ́ẹ̀ làwọn lectures wọn wà tí wọ́n bẹnu àtẹ́ lu àwọn àfáwọn yìí ni àbí bẹnu àtẹ́ lu ìjọba Saudi àwọn lectures wọn wà dáadáa so táwọn tí wọ́n jẹun Saudi ni tán gbowó Saudi tán mumi Saudi tán jàǹfààní Saudi táwọn bá lè dìfẹ́ǹdì àwọn àfáà kan bẹ lórí òdodo yẹn ní Saudi ni àwọn ò dìfẹ́ǹdì wọn torí tọ́lọ́wọ́n bá ẹni tó bá sọ àfẹnìyẹn lẹ́sì káyìn náà ń kànà àfún lẹ́sì a ṣe ìbádà àwọn àfáà yẹn ni a dẹ̀ sọ pé màsùmù ni wọ́n ṣùgbọ́n àwọn àfáà àwọn yìí ni ó ti ń sìn wọ́n ṣe ìgbìyànjú gidigidi láti lè fi promoting tá a mọ̀ sí atahid láti lè fi gbógun títà mọ̀ shirk ni. ẹlòmíì ò ní àwọn kan wọn gba wọn ní dọ́kítọ́rẹ́tì wọn lọ kíní kan jamia ìkan kan mọ́ra wọn ni Hassan tí ẹ̀yin ìkwánu tẹ́fẹ́ kulé lórí jamia wo ló lọ diploma ló ní kí náà gbà kó mọ tíṣì hátù ló ń tíṣì náà àbí handwriting kọ́ ló ń tíṣì ni àwọn nǹkan yòókù tó ń ṣe ó ń ṣe kárìjì kínní ni officially in tó ṣe nìyẹn dárò olóhùn tó lọ ní kíni kíni kíni ṣahada tó gbé dání ni bọ́ ṣahada kọ́ la fẹ́ lò ó ṣebó ní dípúlọ́mà ni àwọn afáàmì bẹ tí wọ́n ní ju kíni sànàwíyà lọ àwọn afáàmì bẹ tó ṣe pé wọ́n ní ju tìdáyé lọ ẹlòmíì dẹ̀ ń bẹ tí ò ní ṣahada kankan bí wọ́n ṣahada yẹn bọ̀ tìyẹn ò túmọ̀ sí pé wọ́n nímọ̀ wọ́n nímọ̀ wọ́n kọ́ ìmọ̀ adàlẹ́ ẹlòmíì tó ṣe pé ńgbà tó ń ṣe dọ́kítọ́rẹ́ẹ̀tì ẹ̀ lọ́wọ́ ó fẹ́ ṣe rọ́dù fún ibùn tẹ́míyà ni bí Khalil Arras wọ́n fẹ́ ṣe rọ́dù fún Ibn Taymiyyah lórí níbi dòkítọ́rọ̀ àwọn ọ̀ṣọ́ ní báàsù yìí mọ́ wọn lọ́wọ́ wọ́n padà rí pẹ́ ní ẹ̀yìn lẹ́ni yìí in tó sọ wọ́n di sálàfí nìyẹn tó sọ wọ́n di sálàfí tó jẹ́ kọ́ kúrò nínú àkídà sharia láti lo àsìkò wọn fún tó pọ̀ bẹ́ẹ̀ náà ni Sheikh Hamid al-Faqi ni bàbá yìí àwọn náà padà kúrò ń bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni Sheikh Muhammad Aman jami aṣàárí ni bàbá yìí wọ́n kúrò ń bẹ́ẹ̀ ni Check Shuaib Arnaout Ash'ari ni wọ́n for years kò to di pé taroja towards the, end of his life sọ̀rọ̀ pé èèyàn kan gba páálí kọ́lé eléyìí òun mò ń tẹnumọ́ ẹni tó kọ́kọ́ gba páálí tó kọ́kọ́ gba dọ́kítọ́rẹ́tì láyé ẹni tó fún òbí ṣe doctor. so ní create wọ́n kírètì ni kò sí tó burú kéèyàn gbà ṣùgbọ́n nǹkan náà ń pè ní ìmọ̀ so àwọn àfáwọn yìí ni àwárí wọn lẹ́ni tó ń pèpè sí táwọn sálà fún bẹ́ẹ̀ lórí ẹ̀ ariwo ẹlẹ́ni tó ń pèpè kìíní súnà so èyí tẹ̀yìn fẹ́ ṣe tó ṣe pé ẹ̀ ń tẹ̀lé àwọn kan tẹ̀ ń gbọ́ọ̀rọ̀ wọn ẹ Dr. Asra ni Dr. kìíní kan ni a sì ní tí màá bá fi tẹ̀lé Dr. Asra ni màá tẹ̀lé ni tó ṣe pé ó nímọ̀ ju Dr. Asra lọ fífi fífi Sheikh Al-Albani alayhi rahmatullah wọ́n béèrè lọ́wọ́ wọn nínú fatawa Rabi' audio two fatawa Rabi' ẹlẹ́ẹ̀kejì ni wọ́n ní malfarku bẹ́yìn jamaatu tablig wa salafiya kí ni yàtọ̀ tó ń bẹ láàrin jamaatu tablig àti salafiya sheikh al-albani ni jamaatu tablig wa ish jamaatu tablig àti tani ẹni ẹni asalafiya sheikh al-albani asalafiya so sheikh al-albani padà wá fèsì wọn ni shatana baynahuma wọ́n jìnà síra wọn wọ́n jìnà síra wọn sọ̀rọ̀ Sheikh Albani sọ yìí tí n bá dé òpè òpè ó ti ẹni sìn màá prefer ọ̀rọ̀ wọn ju ọ̀rọ̀ dòkítọ́rù asra lọ màá prefer ọ̀rọ̀ wọn ju ọ̀rọ̀ ẹni tó ń tọ ìlànà dòkítọ́rù asra lọ tí n bá dé òpè o tẹ́mi náà lè kàn kankan tó ṣe pé òkè n ta fẹ́ fi wo òun eléyìí ní ń pèpè sí reason lè fi tẹ̀lé wọn tí wọ́n bá ń sọ fún mi wípé ké àwọn nímọ̀ ní táwọn ń sọ fún èyí ni pé àwọn tán nímọ̀ jù wọ́n lọ fífi táwọn náà gbà páwọn àfa àwọn ni kò rẹ̀ sí ìtò lè bọ́ta nínú wọn tó lóun nímọ̀ tó Sheikh Al-Albani alayhi rahmatullah kò sí ìtò bọ́ta nínú wọn tó lóun nímọ̀ tó Sheikh Bin Baz àwọn náà mọ̀ pé ọ̀rọ̀ páálíkọ́ leléyìí so ìtàwọn àfa yìí sọ a prefer ọ̀rọ̀ wọn ju ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ Dr. Asra àtàwọn tí wọ́n ń tẹ̀lé wọn lọ torí wípé àwọn ni ẹ̀rí ń bẹ lọ́wọ́ wọn so Sheikh Al-Albani alayhi rahmatullah wọn ni aina Thuraya min athara wa aina Muawiya min Ali wọn ni igi jìnnà kí wọ́n pè igi mú jìnnà sórí ni jamaatu tabligh wọn ni jamaatu tabligh la yad'una ila tiba'i al-kitabi wa sunna wọn pèpè lọ síbi ìtẹ̀lé alkitab wa sunna wa ala manhaji salafi salih wọn àpèpè lọ síbi ìtẹ̀lé manhaji salafi salih bal qad yuharibuna àbí ìdáwà wọ́n ní kódà wọ́n lè máa tako dáwà yìí ìyẹn dáwà sàlàfíà kàmá yuharibu kathirun minal jama'ati al-ukhra bí i tó pọnú àwọn jama'a tó kù bí wọ́n ṣe ń tako tí wọ́n ń gbógun tì í biza'mi annaha tufarriq wọ́lá àtújẹ mìíràn ìtàfin takò òní pé dáwà yìí ń pín àwọn mùsùlùmí ní kò káwọn mùsùlùmí jọ the same thing tí ẹ̀yin náà ń pariwo láwùjọ wà yìí ẹ́ bizaami annaha tufarriq wọ́lá àtújẹ mìíràn kílẹ̀mù pé kí ni hadi dáwà tufarriqu dáwà sàlàfíà ó ń pín àwọn èèyàn kò kọ́ èèyàn jọ bẹ́ẹ̀ ni dáwà tẹ̀blígì ni jami'i jamii kwa wa muslimi jọ dawa ikhwani kini jamii kwa wa muslimi jọ an بقد النظر عن wal الحزبية wal manhajiyya regardless of between belongs ẹ ṣáà kó gbogbo wọn jẹ ká gbọ́ mùsùlùmí ká parapọ̀ innama hum yad'una ila takhalluqi li ba'd al-akhlaq sheikh Al-Albani àwọn jamaatu tabligh wọn kàn pèpè lọ síbi pé àwọn ìwà kan ká ní wọn ká ṣẹra wa lẹ́ṣọ̀ọ́ pẹ̀lú àwọn ìwà kan alislamiya tó jẹ́ ìwà tẹ́sìn pépè sí wa hadha bila shakki ní mahasinihim wọ́n ní eléyìí láìsí doubt lára dáadáa wọn ni kathirun minhum èyí tó pọ̀ nù wọn na'rifuhum bi ashkhasihim àmà wọn ní personally one on one fi ba'd al láwọn ìlú mi inú àwọn ìlú islamu mukhlisun wọ́n wà sincere àwọn míì wọn tá a mọ̀ sincere so sincerity kọ́ là ń sọ nísì o Sheikh Al-Albani kí ni wọ́n wà sincere walakin ma arafu at-tariqa allati tusiluhum ila Allah tabaraka wa ta'ala ṣùgbọ́n wọn mọ̀nà tí wọ́n lè fi dọ́dọ̀ ọlọ́wọ́n bá ala wa huwa tariqu al-kitabi wa sunna òun náà ni ọ̀nà al-kitabi wa sunna wa ala ma kana alayhi salafuna salih àti tí salafu salih ń bẹ lórí إنهم يشرحون لأتباعهم معنى الكلمة الطيبة وني وانشي على يك بلون تداني يلا إلا إلا الله وانشاء الله illallah wọ́n ṣàlàyé ẹ̀ fún ولو معجز كما ذكرت آنفا لأن ذلك ينافي واقع كثير من جماعة التبليغ في بعض البلاد الإسلامية هنا أريد أن أذكر شيئا من تجربتي جماعة التبليغ كجماعة الإخوان المسلمين wọ́n sọ pé ọ̀nà tó fi ń ṣe ṣáríwìlá ìrẹ̀lá ọ̀nà tó ṣe pé kò ń ṣe the right way ni wọ́n ní ṣùgbọ́n jamaatu tablig ọ̀rọ̀ wọn látara experience tèmi ní àti Sheikh Albani ní wọ́n ní ọ̀rọ̀ wọn bí ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ al-Ikhwan ni wọ́n min wahida ní agbègbè kan wáyé anna da'wata jamaati tablig iya ka da'wati jamaat ka da'wati dawa jama'atu tabligh ni dawa al-ikhwan muslimin ni wa kullu da'watin tantawi ila islam gbogbo dawa tó ṣe pé ó fi rẹ̀ tì sí islam la yumkinu li ay jama'atin ala wajhi al-ard al-muslimin alladhina yusalluna salatana wa yastaqbiluna qiblatana la yumkinu li ahad min awla an yunkira an yakuna ala al-kitab was sunnah gbogbo jama'a tó fi rẹ̀ tì islam kò sí tó ma sọ pé wọ́n ò sí lórí alkitabu wa sunna gbogbo náà máa claim pé àwọn ń bẹ lórí kíni alkitabu wa sunna wọ́n ní fa kulluhum yad'una annahum ala alkitabu wa sunna gbogbo wọn wọ́n claim pé àwọn ń bẹ lórí alkitabu wa sunna fa kulluhum yad'una annahum ala alkitabu wa sunna lakin alfarqa lakin alfarqa anna ba'dahum yad'i ṣùgbọ́n ìyàtọ̀ nípa àwọn kan claim ويجتهد في فهم الكتاب wọ́n dẹ̀ ń ṣe gbìyànjú láti gbọ́ alukur'ani yé wàyẹ̀ṣẹ́ kulla juhdihi fi fahmi alkitab wa sunna wọ́n ṣe gbogbo gbìyànjú láti gbọ́ alkitab wa sunna yìí thumma fi tatbiqi hadha alfahmi ala nafsi ṣùgbọ́n tó bá di wípé ká apply àgbọ́yé yìí lórí ara wọn ni wàhálà àdàwí lórí àwọn èèyàn rẹ̀ wa man àtàwọn tó sọ̀rọ̀ àǹdí ẹ̀ ni thumma la ìṣàátì tó wá kú pé ká spread àgbọ́yé yìí náà fìlà alẹ́mi islami ní àwùjọ islam ní àgbáyé islam kúlì gbogbo ẹ̀ wà á dàlúwàsùlá yasduk illa ala jama'atin wahida jama kan náà ni ìròyìn tá a sọ yìí ló applicable sí yantamuna fi'lan ila alkitab wa sunna tàbí lọ́ngì ní ti tòótọ́ sí kitab wa sunna wà lámánájì salafi salih tàbí lọ́ngì sí mánájà wa salafi salih wà yóò rọ asma'i muta'addidatin tuaddi ila haqiqatin wahida so tó ṣe kí wọ́n mọ̀ wọ́n pẹ̀lú orúkọ tó ṣe wípé ó pọ̀ so wọ́n sọ̀rọ̀ lọ wọ́n ní bákan náà wọ́n ní fal ikhwan muslimun àwọn ikhwan muslimun laysa ladayhim aqida muwahida kò sí àkídà kan tó so wọ́n pọ̀ ni tá a sọ pé àkídà tí so wọ́n pọ̀ ni yujibuna ala kulli fardin min afrad al-jama'a tó ṣe pé àkídà muwahida yìí tó sun wọ́n pọ̀ yìí àbí muwahada tó ṣe yí pé ó jọ kan tó sun wọ́n pọ̀ yìí tó ṣe pé nu wọ́n ṣe lọ́ràn yẹn fún àwọn jẹ̀mọ́ wọn كذلك جماعة التبليغ بين لا جماعة التبليغ ليس عندهم شيء من هذا من هذا إطلاقا أو أنه لا كيدا كان تاسو بي أسمو ولهذا تجد كل من الجماعتين تورينا ìkíní kejì jama méjèèjì alikwal muslimun jamaatu tablighi ẹ̀rí pé khalitu minan nas irúwó gírí wá ni oríṣiríṣi èèyàn lẹ́ẹ̀bà ń bẹ dàrúdàpọ̀ lẹ́ẹ̀bà ń bẹ min madhahib from different madhab fatajid fil ikhwan muslimin tó bá gbọnú ẹgbẹ́ ikhwan muslimin lápẹjúwe nísìn wàá rí alhanafi ẹni tó ṣe pé níbi ọ̀rọ̀ fíkìú hanafi ni wàṣáfi ẹni tó ṣe pé níbi ọ̀rọ̀ fíkìú ṣàfihì ni wàlámbali ẹni tó ṣe pé ambali wàlmálìkì ẹni tó yẹ pé mi ọ̀rọ̀ fíkìú màlìkì ni wàlámbàlì ẹni tó yẹ pé mi ọ̀rọ̀ fíkìú àǹbàlì ni wàlá aṣáàrí tó bá di bí ọ̀rọ̀ àkídà aṣáàrí ni orí wàlmátùrìdì ẹni tó ṣe pé mátùrìdì ni wàsúfì ọ̀rọ̀ ní súfì ń bẹ ẹ ọ̀rọ̀ yìí mo fẹ́ kí àfàṣà yìí dìde ọ̀rọ̀ Sheikh Al-Albani alayhi rahmatullah ò là ń ka jáde yìí wọ́n fi ń rinlẹ̀ ipe in tó jẹ àwọn jamaatu ìkwan muslimin lógún bákan náà in tó jẹ jamaatu tablig lógún òun náà ni pé jamiu kó àwọn èèyàn jọ wọ́n èètì dáwà sàlàfíà torí pé wọ́n ní dáwà yìí ń kọ́ tó farrik ó ń pín àwọn mùsùlùmí so jamaatul ikhwan mùsùlùmí tẹ́ bá wọ àárín wọn ẹ̀ẹ́rì níbi ọ̀rọ̀ fíkí oríṣiríṣi lẹ́ẹ̀rin bẹ́ẹ̀ èyí ń ṣe fèwé mọ́ níbi ọ̀rọ̀ àkídà náà yìí ẹ wà á rí kí ni eléyìí mọ̀tùrìdí èyí aṣàárí eléyìí súfí oríṣiríṣi lẹ́ẹ̀bà ń bẹ̀ waqad adrakna zamanan hinama kanat qaimatu ikhwan muslimin qaimatan wa qawiyya fi misra wọ́n ní àwa bá àsìkò kan tó ṣe pé ńgbà tí àwọn ikhwan muslimun tó ṣe wípé wọ́n rẹ́sẹ̀ múlẹ̀ tí dáwà wọn lọ wọ́n ní àárí nílùú misra kana fi maktabihim khas níbi maktabu wọn that is office wọn gangan eh, tó jẹ́ èyí tí ó wà peculiar mọ́ wọn fil idara ní administration wọn ló ń bẹ́ńbẹ́ báàdù Shia. àwọn ṣíà àti rinis Shia, ṣíà be ń bẹ níbi kíní alkhwan muslim fahum idan yajma'una fi da'iratihim aw yujammi'una fi da'iratihim àwọn tá à ń sọ yìí níbi kíní wọn ni láàrin wọn wọn kójọ kulla muslimin gbogbo mùsùlùmí duna tafriqin baynama man kana islamu sahihan láì ṣùnpìyàn láàrin tó ṣe pé islamu rẹ̀ lálàáfíà wa baynama kana islamu munharifan àtẹ́ni tó ṣe pé kíní man kana islamu munharifan ẹni tí islamu rẹ̀ wọ́ kadhalika jama'atu tabligh bẹ́ẹ̀ làwọn jamaat tabligh náà ṣe rí hum ya'tamuna faqat bi wa'dhi an-nas ìtọ́ níkàkún fún nìkan náà nìkan máa ṣe wáàsí fáwọn èèyàn wa ta'dibihim bis-sidq wal-bu'd 'an al-kadhib ìmọ̀ kọ́ wọn lẹ́kọ̀ọ́ láti máa sòótọ́ so tí yóò mọ̀ túmọ̀ sí pé kán jìnnà sí irọ́ pípa wa ada'il amana ipe kan máa pé amana wal muhafazati ala bákan náà ìpè kan máa mójútó irun kíkí ní mọ́ṣáláṣí àbí àṣẹ àṣà nàbílà ṣàkà wọ́n láwọn nǹkan tán sọ yìí ni n tó dáa ni wọ́n láì síyè méjì ń bẹ láàdì yóò khalifuhu kò sẹ́ni tí ó takò wọ́n bí irú eléyìí fiha lakin tajir fi imkama dhakarna anil ikhwan muslimin wàárí láàrin àwọn jamaatu tabligi ni gẹ́bà ṣe sọ́n pa àwọn alikhwan muslimin náà wàárí alhanafi ẹni tí ó jánafi shafi'i maliki ambali wal maturidi wal ashari maturidi ashari sufi al mutawassit ayro ni sufi de pe sufi tí ẹ kò ti sase jù nbe bakana al mu'tadil wa sufi al ghali ayro ni sufi de po ohun ni ó ti kọjala níbi sufi tí ẹ gbogbo na members ni wọ́n alladhi waqa'a fi al qawl bi wahdati al wujud ẹni tó ń sọ wí pé àtọlọ́run àti gbogbo kíní kankan náà gbogbo ẹni wa nahwu dhalik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní mata nítorí kíni ni èyàn fèrè yìí lè anna àtẹ́ni jama àtẹ́yìn torí pé jama méjèèjì yìí lè sàláwù manhajun ilmi wọn ní methodology kan tó jẹ́ ti ìmọ̀ tó wà based lórí ọ̀rọ̀ ẹ̀sìn tó lálàáfíà yad'una an-nasa ila tiba'ihi tán pé àwọn èèyàn lọ sí pé kán tẹ̀lé kama huwa sha'nu fil jama'ati allati qulna anhum annahum يعرفون بأسمائهم لكن دعوتهم كما قال ابن القيم في بعض أشعاره اللطيفة العلم قال الله قال رسوله قال صحابة ليس بالتمويل ما العلم نسبك, نسبك للخلاف صفاءة بين الرسول وبين رأي فقيه so they ìparí nǹkan tí Sheikh Al-Albani alayhi rahmatullah tí wọ́n sọ alẹ́ lè fatawa Rabic àárín audio two ìyẹn ọ̀rọ̀ Sheikh Al-Albani kan lélẹ́yìí so ní sinimá béèrè pé kí a tiẹ̀ wá tẹ̀lé yẹn kan tẹ̀lé afọ́jú Sheikh Albani tó sọ̀rọ̀ yìí Dr. Asrani wá tẹ̀lé yẹn kan tẹ̀lé afọ́jú téyìn ò bá tiẹ̀ kankan kan ìpètàlẹ̀ yìí ó mú máa mú Sheikh Albani tọ́ba ní so bẹ́ẹ̀ náà làwọn àgbààgbà afá tó sọ̀rọ̀ nípa àwọn kìíní ẹ wà wá òjò wa bíbá yìí ṣe máa da nǹkan rú fún wa yìí ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ pẹ̀lú pé ń ṣe dìfẹ́ǹsì fún àwọn jama'atul ikhwanil muslimin lẹ́bẹ̀rẹ̀ torí pé ìjọba Saudi láwọn ò fẹ́ wọn mọ́ ṣé ìlú ni náà wà ní tẹ́ẹ̀fì máa takò wọn lawon wá won láwọn wọn mọ́ wọn láwọn ò wọn mọ́ ìbáwọn náà lé wọn kúrò ní ìlú wọn àwọn àgbààfà àwọn dẹ̀ sọ̀pọ́ọ̀tì ẹ̀ ní náà méjì ká wo òun náà sọ̀kalẹ̀ yìí nísìn jama méjèèjì tó ṣe ni àtàwọn tó jáde ní yín àtàwọn tí lọ yín nítorí gbógun tiwa òun náà ni pé kí ni àwọn kan tako àwọn ìjọba Saudi máwọn àfáà Saudi alálàsìn wọn nítorí pé wọ́n bá ní ìkùnánù ni àwa ní àánú àwọn òrí bẹ́ẹ̀ ni ní táwọn àfáà yẹn ṣe àbí ní tíjọba wọn sọ ní tó correct ni ní sọ wá di aláburú ẹni tó ń da nǹkan rú nìyẹn èyí lẹni tó ṣe pé kí ni ó ń to nǹkan ẹ̀yin tẹ́ ń to nǹkan tẹ́ ẹ ní ká fi kíjọba yẹn kò yẹ kán ṣe bẹ́ẹ̀ fún wọn ni tòmọ́jọ́ pé kì í ṣe ìlú yín o kò ń ṣe ìlú yín tòmọ́jọ́ pé kì í ṣe ìlú yín ni wọ́n ti ṣe kí náà ti bánu ẹ lọ dá sọ̀rọ̀ ọlọ́rọ̀ ni àwa náà wá sọ fún yín pé nǹkan tẹ dólélé òrí bẹ́ẹ̀ ni ẹ láwa ń da nǹkan òfò ṣẹ́yìn ò mọ̀ pé àlákìídà kan náà pẹ̀lú yín mọ́nájú àti yín ò jọra wọn ó níbi tẹ́yìn ṣe ntìmọ́ọ̀sì àwọn tẹ́yìn ṣe ntìmọ́ọ̀sì lẹ́ ń dìfẹ́ǹdì yẹn ibi táwa ṣe ntì máa hù sí òun làwa náà ń dìfẹ́ǹdì kí làwa fi jẹ́ni tó ń da nǹkan rú ẹ́ jọmọ́ tẹ́ ń sọ yìí sìn yóò kó gbogbo àwọn èèyàn sínú kiri oníṣẹ́ Albani sọ yìí àti alikwal muslimu ajẹ́mọ́ fi tẹ̀blì so tẹ́ bá ara yín lọ́wọ́ ń sìn ìyẹn ni kò ń ṣe ìkan tuntun ni ìpẹ́ ìrànra yín lọ́wọ́ láti lè fi gbógun ti dáwà sàlàfíyà ni ìyẹn ò kí ń ṣe nǹkan tuntun rárá kò ń ṣe nǹkan tuntun náà eh, lára àwọn nǹkan tó ṣe wípé Sheikh Al-Albani alayhi rahmatullah tí wọ́n sọ̀rọ̀ lé lórí eh, nípa ọ̀rọ̀ jama'i Sheikh Al-Albani alayhi rahmatullah wọ́n béè lọ wọn nípa tó ní ṣe pẹ̀lú jama'i yìí kí n náà ní tàwa lọ wo audio 524 nínú silsilatul huda wan nur so wọ́n bèèrè lọ pa Sheikh Al-Albani alayhi rahmatullah wọ́n bèèrè lọ Sheikh Al-Albani alayhi rahmatullah ma ra'yuka fi hadha al-asl 'inda jama'ati at-tabligh wọ́n ní kí lè rí sí ìpìlẹ̀ that is principle yìí lọ́dọ̀ àwọn jama'atu tabligh kí principle náà la tatakalam ma sọ̀rọ̀ Allah natakallam عند khuruj tí a jáde that is ìjáde táwọn tẹ̀blígì máa ń tán máa jáde ni so wọ́n ní a kì Mara sọ̀rọ̀ ما رأيكم بأصل من أصول جماعة التبليغ هم يقولون لا نتكلم في أربعة أشياء أثناء الخروج a kì í sọ̀rọ̀ nǹkan mẹ́rin nígbà tá a bá ṣe ìjáde lima yatarattab ala al-kalam fi hadhihi al-ashya' min al-mafasid nítorí pé tá a bá sọ̀rọ̀ nípa nǹkan mẹ́rin yìí ni àwọn ìbàjẹ́ that is nǹkan lè bàjẹ́ nǹkan lè dàrú látara rẹ̀ kí ni nǹkan mẹ́rin náà wa hiya as-siyasat tí a bá jáde lọ ṣe jáde ní a kì í sọ̀rọ̀ nípa politics wal khilafiyat àwọn nǹkan tó wá ti jẹ́ nǹkan tí ẹnu òkò láàrin àwọn mùsùlùmí lórí lórí rẹ̀ ní a kì í sọ̀rọ̀ nípa rẹ̀ wàlfìkìyàtì a kì í sọ̀rọ̀ nípa fíkìú ìdájọ́ ẹ̀sìn tá a bá ṣe ìjáde wàljamaat a kì í criticize ìjẹ̀mọ́ kan tá a bá ṣe ìjáde ẹni ẹ̀ka mẹ́rin so sheikh al-albani alayhi rahmatulah wa n fèsì ó ní nasalula lana wa lahum abẹ́lọ́run bá kó àwa àti àwọn náà mọ̀nà asiyasat tọ́mọ́láwò kì í sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú náà nù wọ́n fi kù hum alahada shay alawal nǹkan àkọ́kọ́ yìí àwa agri pẹ̀lú wọn walakin laysa lil itlaq ṣùgbọ́n kò ń ṣe ní gbogbo ọ̀la fi agri pẹ̀lú wọn o nahnu nara kama akaita adha kama akaitu adha akthar min marra wọ́n ní ntawari gẹ́gẹ́ mo ṣe ṣàlàyé tí mo ti narrate more than uh, one time ó ní mo ti narrate yẹn yìí so Sheikh Al-Albani wọ́n sọ̀rọ̀ experience encounter tán ní ní Syria pẹ̀lú pé kí ni àwọn tá a lè pè níbi SSS ní so wọ́n wá wòbí tán ti ń ṣe wáàsí wọ́n dẹ̀ rí pé àìntẹ́ni ń sọ kò àwọn orí nǹkan tó tako bí pé yàn ń sponsor àwọn èèyàn against ìjọba àbí yàn try láti gbàjọba yìí àwọn sọ fáwọn pé mọ́ sọ̀rọ̀ ń pa tó ní ṣe pẹ̀lú òṣèlú ẹmọ ṣe wá sí i lọ aláwọn wa ni ẹ wá o kò ṣe páà nígbàgbọ́ nú ọ̀rọ̀ òṣèlú o torí pé àwọn àfa àkọtíra <coughs> lórí ọ̀rọ̀ òṣèlú kò ṣèṣèlú ni ṣùgbọ́n ó ní àsíyásà ṣẹ̀ríyà ìṣòṣèlú tó bá ti tẹ̀sìn mu wọn láwọn ṣàlàyé eléyìí fún wọn àwọn ṣe eléyìí lálàyé fún wọn so wọn láwọn nísìnyí wọn ní àwọn agree pẹ̀lú àwọn tẹ̀blíg partially torí pé àwọn rí i pé ọ̀rọ̀ à ń torí bọ òṣèlú àbálá ń sọ òṣèlú mina siyasa tẹ́kù siyasa ní àsìkò tá a wà yìí ni ara siyasa ipe èèyàn mọ nǹkan darí òun ni kéèyàn ṣe kíni kó fi ìdú ìmọ̀ sọpọ̀ fẹ́ ṣòṣèlú lẹ́sìn so ìyẹn jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ tí wọ́n sọ bákan náà lára àwọn nǹkan tí Ah, Sheikh Al-Albani alayhi rahmatullah tí wọ́n sọ so ó ní wípé wọ́n ní nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú khilafiyat ah, nípa tó ní ṣe pẹ̀lú khilafiyat wọ́n ní al-unaka khilafun fi tawhid ṣe khilafun bẹ́ẹ̀ bi tawhid kathir min ad-dakatira wọ́n ní ìtọ́pọ̀ náà àwọn dakatira yaqulun wa mọ̀ sọ pé má fi khilaf ya akhi ó sí khilaf kullul muslimin yaqulun ashhadu an la ilaha illallah gbogbo àwọn mùsùlùmí náà sọ pé ashhadu an la ilaha illallah sah sheikh albani bẹ́ẹ̀ ni gbogbo mùsùlùmí ló ń sọ bẹ́ẹ̀ walakin alqawl ṣùgbọ́n kí n sọ pé ashhadu an la ilaha illallah shay'un one thing nìyẹn wàlfàhàmù wàlìmánu ṣeyun àhà kéèyàn gbọ́ yé kó dẹ̀ nígbàgbọ́ nú ẹ̀ ó ti ń sin nǹkan mi tún nìyẹn alkafiri حينما تقوم قائمة الدولة المسلمة إذا قال أشهد أن لا إله إلا الله ẹni tó jẹ́ kèfèrí tí ìjọba ìsìláàmù bá di pé ó wà established kèfèrí kan wá sọ pé أشهد أن لا إله إلا الله wọ́n ní kíni خلص رأسه من قطعي عن بدني with that ni ó protect ara rẹ̀ níbi pé kíni kí wọ́n pa لكن هل نجا بذلك من الخلود في النار ṣé torí pé ó sọ pé ashadu an la ilaha illallah ni ó túmọ̀ sí pé tó bá kú tó bá jọ́ ń gbẹ̀ndẹ̀ alkiyama kò ní rá sínú aljawab wọ́n ní èsì lórí yẹn in fahima الشرط الأول المعنى الصحيح لهذه الكلمة أولا تبقى بيه má jẹ̀mú àkọ́kọ́ torí bí wọ́n lè sọ la ilaha illallah kó ṣe yí pé kò ní bìlíìfù nínú ẹ̀ ṣùgbọ́n sọ nítorí pé kò fẹ́ kọ́ pa òun ṣẹ́ni tó wá di jọ́ngbèdè alkiyama á nítorí pé kíni ó sọ la ilaha ni ó ti mórí bọ́ǹbì yọ ọlọ́mọba kò ní wọná hmm? láìláìlà tó sọ tó ṣe pé kò ń ṣe nǹkan tó dénú ẹ̀ àbí láìláìlà téèyàn sọ tó ṣe pé kò ń ṣe nǹkan tó gbọ́yé wọ́n ní almana sahi li hadhi kelma awalan thumma amana bi hadha alfahmi sahi thaniyan so àgbọ́yé yóò ṣe kíni yóò jẹ́ lẹ́ẹ̀kejì so wọ́n tẹ̀síwájú wọ́n ní naja min al-khuludi fi an-nar yawm al-qiyamah yóò mórí bọ́ níbi ìrásínú náà tó bá jọ́ ń gbèdà kìyàmá amma idha lam yafham tí ò bá mọ tí ò bá gbọ́ yé ìtumọ̀ la ilaha tó sọ fa huwa bitali lam yu'min so ètò túmọ̀ sí ni pé kò nígbàgbọ́ لأننا لا نتصور إيمانا غير مقرون بالفهم الصحيح torí pé bó ni ìmánì tó ṣe yí pé kò sí àgbọ́yé tó yè koro pẹ̀lú ẹ̀ فهل المسلمون اليوم كل المسلمين الذين يعدون كم مليون شكل الباري أو مسلمين لوني أو مسلمين شكل كني how many million مسلمين لوني oníbèrè ní half million wípé one thousand millions that is one billion or so Sheikh Al-Albani ní half million how yes he do that is be one billion or more al alfu million kulluhum yaqulun ashhadu an la ilaha illallah ṣé gbogbo wọn ni wọ́n sọ ashhadu an la ilaha illallah yumkin yakun minhum duruz àwọn min bẹ tó ṣe pé àwọn shia duruz ni wọ́n طيب الأولى اتفقوا على فهم هذه الكلمة فهما صحيحا ṣé gbogbo àwọn eléyìí sẹ́nu wọn kò lórí gbígbọ́ kẹ́límà yíyé ní àgbọ́yé tó ṣe ipò lálàáfíà yunji imnel khuludi finari yom alqiyama tó ṣe pé òun ni ó là wọn níbi ìrásínú pọ́jọ́ngbà alkiyama aljawab Sheikh Albani ní èsì mal asabi shadid lam yattafiqu wọ́n ní in tó ṣe ní láàánú ní pẹ́nu wọn kò lórí eléyìí kí náà fẹ́ lòun di eléyìí àwọn jamaat tẹ̀mí wọn ni ẹ mọ́ sọ̀rọ̀ nípa kíni ẹ mọ́ sọ̀rọ̀ nípa khilafiyat Sheikh Albani wọn béèrè pé ṣé àwọn mùsùlùmí àwọn tán ti fi wọn ti sínú ìsìláàmù ni ṣé ẹnu wọn ó kò níbi ọ̀rọ̀ àkídá ẹnu wọn ò kò hátà láìlà ìlàlá ẹlòmí ó sọ pé láìlà ìlàlá ìtumọ̀ rẹ̀ ni pé láàkálíkọ́ ìlàlá ọlọ́ọ̀bà ló dá gbogbo nǹkan ìtúlá ìlà ìlàlá lọ́nà yìí àwọn kẹfẹ́rí mẹ́ka gbà wala in sa'alta man khalaqahum ọlọ́ọ̀bà yẹn tó wá bèèrè lọ́ta ló dá wọn yaquluna Allah wọn ni Allah ni wala in sa'alta man khalaqa as-samawati wal arda wa sakhkhara ash-shamsa tíra nígbà bẹ́ẹ̀ lọ pé talẹ́ni tó dá sánmà àtilẹ̀ tó tẹ òrùn lóríba fún wọn tó tẹ òṣùpá lóríba fún wọn ní Allah ni sọkàrẹ́ ní tó pèrè mùsùlùmí kó fẹ́ tú la ilaha illallah kó ní la khaliqa illallah la qadira ala ikhtira illallah kò sẹ́yìn tó lágbára àti dáǹkà àfọlọ́wọn bá subhanahu wa ta'ala ẹni ìyẹn ni tàwíìdù tí àwọn kèfèrí Mẹ́kà gan gbà ló fi ṣùgbọ́n ìtumọ̀ la ilaha illallah òní la ma'abuda haqqun kò sí ẹni tí wọ́n ń ṣèjọ́sìn fún tó lẹ́tọ̀ọ́ sí ìjọ́sìn yẹn illallah àyàfi allah ìtumọ̀ la ilaha illallah nìyẹn so afasaidi ìtakò àwọn tán gúnran fún nǹkan míì àbáwọn tó ṣe wípé wọ́n ń gún ọṣẹ àwúre tí wọ́n ń gún ọṣẹ mọ́dáríkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó ṣe wípé wọ́n ń gúnran fún nǹkan míì lẹ́yìn ọlọ́run àwọn tó ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run la ilaha illallah òun ni lẹ́dìmọ́ lẹ́fi ń takò eléyìí anábùwà muhammad sallallahu alayhi wa sallam ó ṣe eléyìí ní ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé fún wa ni torí náà ẹni tó jẹ́ àṣàrí létà àṣàrí ni o kò ń ṣe àwọn àṣàrí àkọ́kọ́ àwọn létà àṣàrí ọwọ́ pé à ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́run yẹn wọn ní fọ́ líle mu torí ẹ̀ lẹ́ra wọn tó ṣe pé wọn mọ̀ pé orúkọ ṣéwù wọn wọn mọ̀ pé orúkọ àlùjọ̀nú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àfáà tẹ̀ ń takò mí báyìí bẹ́ẹ̀ làwọn àfáà míì náà ní Egypt bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe rí wọn nu àwọn lẹ́rìí tó ṣe pé wọ́n mọ̀ ọ̀rọ̀ kìríkà sàárè tí wọ́n mọ̀ ṣe tàwáfù sàárè torí pé wọ́n rí nǹkan yẹn ní nǹkan tó takò ìlà ìlàlá wọ́n rí ní nǹkan tó takò ìlà ìlàlá so ẹ béèrè lọ́wọ́ ẹni tó pèrè ń tẹ̀bù líìgì kí ni ìdájọ́ wípé ká máa rọ kíríkà sàárè kálá fẹ́ sin lọ́n bẹ́ẹ̀ ẹ béèrè nígbà tó sọ pé olórí tẹ̀bù líìgì gangan Muhammad Ilyas ni ó gbọ́wọ́ Naqshbandiyya ó gbọ́wọ́ Chishtiyyah ó gbọ́wọ́ Sarawardiyyah ó gbọ́wọ́ Qadiriyya so ẹ wá expect pé yóò takoru àwọn nǹkan bẹ́ẹ̀ ẹlẹ́mí lè wá ní bọ̀tà àwọn tẹ̀blíìkì láwùjọ wọn bẹ àwọn ò kì í ṣe wọ́n ní bí àfáwọn tó wà lọ́hùn yẹn ni wọ́n dẹ̀ ń lọ bẹ̀ ṣé wọ́n ń kọ̀rẹ́tì wọn ṣé wọ́n ń kọ̀rẹ́tì wọn bẹ́ẹ̀ ni wọ́n kọ̀rẹ́tì wọn ibi tí wọ́n súnmọ́ nìyẹn wọ́n súnmọ́ Muhammad Ilyas ni wọ́n súnmọ́ òun yẹn so káti azum pókè àwọn tí wọ́n bẹ̀ yóò wọn lọ́wọ́ ẹgbẹ́ sufi ni. Huh? ṣé wọ́n ń takò àwọn tó ń ṣe nǹkan yìí ni tamara ẹni tó ṣe pé ó ń rọ kiri ka sàárè kan nísìnyí ṣé ẹ rí wọn tó ń takò wọn ni ìpè á ah, eléyìí ṣírkù ni ẹ má pé nǹkan mi ń bẹ yẹn ni bídíà ni ẹ má sin lọ́wọ́ níbi ìmọ̀rọ̀ kiri sàárè bídíà ni ìrọ̀ kiri sàárè kálá ń pè é Allah ya Allah bídíà ó ní ká máa ṣe kíni ká máa ṣe tọ̀wáfù rẹ̀ ni but Allah là ń pè ṣírkù ó ní kó ṣe wípé à ń rọ kíríkà sàárè à ń porúkọ ẹni tó ṣe wípé ó ń bẹnu sàárè yẹn ṣírkù nìyẹn ṣùgbọ́n tẹ bá bèèrè lọ́wọ́ àwọn míì tán ṣe tán rọ kíríkà sàárè tán porúkọ ọlọ́run bọ̀tù sàárè ni wọ́n rọ kíríkà wọn náà sún sin lọ́wọ́ ọba náà ni ọlọ́run làwọn ń pè ẹwà rẹ kò nú tí ó sọ pé ẹ ṣe báwọn èèyàn náà ṣe tàwa fúra ní kaaba ọlọ́run ọba ló ní ká ṣe yẹn anabi sọ ọlá sanwó ní ká ṣe èso ìyẹn ni ó túmọ̀ sí pé ọ̀nà yẹn correct ni súnà nìyẹn ṣùgbọ́n ká wá gbé ìrọ́kíríkà kàábà ká mọ̀ ṣe tọ́wáfò rándì kàábà ká gbé lọ síbi ìmọ̀ ìrọ́kíríkà sàárè èèyàn kan ká máa pariwo ya Allah ya Allah ya Razak ya kámaka eléyìí ó nídìí ẹ̀rí ìgbà tí ò ti sẹ́rí fún yẹn ní bídíà ni ṣùgbọ́n ṣáwọn èèyàn ba mọ́ ń bẹ̀ ẹlòmíín pe ẹni tó ń bẹ nínú mò ń wọ́ ọmọ mò ń ṣe kínní èyí ò ní sí ó ti di ṣírkù tó gbé kúrò ní islam kí ni ìyàtọ̀ láàrin ẹni ìyẹn àtẹni tó ṣe wípé kí ni òun náà ń ké pe Ọbàtálá tó ń ké pe Ọ̀ṣun Òṣogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni kí ni ìyàtọ̀ láàrin kò sí ìyàtọ̀ olóòfin jẹ́ pé àwọn kèfèrí Mákà Allah subhanahu wa ta'ala ni na takhadhu min dunihi awliya àwọn tó ṣe pé wọ́n ń gúnra fún nǹkan mi àbá ń ké pe nǹkan mi lẹ́yìn Ọlọ́run wọ́n ní ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa àwọn tá à ń gúnran fún tá à ń képe tá à ń jẹ́jẹ́ fún yìí à ń ṣe nítorí ipa afẹ́ fi súnmọ́ lọ ni wọ́n acknowledge pé àwọn ń képe àwọn nǹkan wọ̀nyí àwọn dẹ̀ ń gúnran fún wọn ṣùgbọ́n excuse yìí báwọn ní òun ni pé báwọn ṣe ń pè wọn àwọn gan ọkọ làwọn ní intention ọlọ́wọ́n ọba làwọn fẹ́ fi súnmọ́ ara ẹni tó péré ẹ̀ nísìnyí ní mùsùlùmí òun náà wọ́n ń ṣe tàwa fúráǹdì kiri sàárè tí ó ti ẹ́ nìsín bọ̀ ó ń ké pe ọlọ́run a níyẹn bídíà ni torí pé kò sẹ́rí pé ká máa lọ ṣe tàwáfù ráńdì sàárè ká máa ké pe ọlọ́run ṣùgbọ́n nísìnyí tá a rí òní pé wọ́n ń ṣe tàwáfù ráńdì sàárè wọ́n wá ń pe orúkọ ẹni tó ń bẹ ń bẹ ipe kó ṣàánú àwọn kọ́dà ẹlòmí ò gbéṣẹ́ fún bá ń àwọn kèfèrí Mẹ́kà náà sọ pé kí ni máa na àbúdùhùn illa liyuqarribuna ila Allahi zulfa bá a ṣe ń ké pé wọ́n tá à ń gúnra fún wọn yìí intention wa nípa afẹ́ kan sún wọn mọ́lọ́wọ́n ọba pẹ́kípẹ́kí ni ẹ̀wọ̀n méjèèjì ṣe jọra wọn ni àwọn táwọn ẹbí ṣe dáwà fún nìyẹn o lónìí àwọn tán pẹ̀lú àwọn mùsùlùmí ni wọ́n tẹ̀rì sínú irú nǹkan báyìí nǹkan tí dáwà sàlàfíà ń gbógun tì ní dáwà ìkwàníyà ni ẹ fi wọ́n lẹ̀ fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ tẹ bá ń gbogbo eléyìí sí ìjà máa ma bẹ láàrin dáwà tẹ̀blígò ni ẹ fi wọ́n lẹ̀ fi wọ́n lẹ̀ pọ́lọ́ àwọn mùsùlùmí ṣe fẹ́ ṣọ̀kan so tẹ̀blígì ọ̀rọ̀ pa lọ ń dá sọ́rọ̀ òṣèlú ẹ̀ ní bá wọn ń bẹ́ ni òṣèlú ìlú là ń sọ ó ti ń sin ẹ̀ ní bá wọn ń bẹ́ bákan náà ọ̀rọ̀ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú kìláfíyà àti láàrin àwọn mùsùlùmí ó ní fẹ́ dá sí i tó jà wọn lógún jùlọ òun náà ni pé kí ni ṣáà ṣe jáde tó o bá ṣe jáde pé kó o lọ jáde yẹn nísìnyí àwọn arìnrìn ah, Islam ẹ̀ ṣì wíìkì wọ́n á là á mọ́lẹ̀ láwùjọ wa yìí wọ́n sọ dáadáa tó bá ti ṣe jáde forty eh, days àbó ṣe four months ah ẹni yìí àwọn ẹni ọlọ́run ni ṣùgbọ́n o tí ì ṣe jáde ah tí ì ṣe gbìyànjú sójú ọ̀nà ọlọ́run wa kódà kó o ti ṣe ájì láì mọ iye ìgbà tó o bá ti lọ ìjáde yẹn ni o ti ń sọ wọ́n rí ẹlẹ́ni tí o ti pé ìgbà o ní jáde ló nǹkan téèyàn fi dẹni tó ń pe irú jáde tẹ́ ń lọ yìí tẹ́lẹ̀ wọn á sọ pé bídíà ni àwọn ará àwọn èèyàn kan tó jáde tó fẹ́ mọ dìfẹ́ǹdì irú nǹkan báyẹn ni ṣé ìjáde tẹ́ máa lọ náà tó ṣe pé tẹ́ bá débẹ̀ ẹ̀rí ṣìrìkìyà ẹ̀ nìkan ohun yìí tó kéré sí ṣìrìkìyàtì òní tí wọ́n sọ nípa fíkì ìyáàtì àwọn kan tó ní ṣe pẹ̀lú fíkìw téèyàn bá rí wípé nǹkan tí wọ́n ṣe yìí sìn àdífi takò bó ṣe yẹ kí nǹkan rí ni aláàfẹ́ kíni àfẹ́ wàhálà á ní àfẹ́ wàhálà so àní sọ̀rọ̀ ń parẹ̀ torí pé kíni ó pọ́sùn pé mọ́ṣáláṣí tá a wáyì hànàfí ni wọ́n ó pọ́sùn pé pé mọ́ṣáláṣí tá a wáyì àǹbálí ni wọ́n èyí tá a wáyì ẹ kíní ni wọ́n ṣàfihì ni wọ́n so ká má correct wọn so gbogbo eléyìí náà abẹ kíní jami jami ẹ ṣáà kọ́ àwọn èèyàn jọ òun eléyìí wá bákan náà uh, Sheikh Al-Albani alayhi rahmatullah wọ́n ní jamaatu tabligh mithlu ikhwan muslimin mithlu hizb tahrir جماعة التبليغ واني بإخوان المسلمين وبحزب التحرير لا فرق بينهم fi nuktatin wahida wọ́n ní kò sí yàtọ̀ láàrin wọn níbi pọ́ìntì kan wàyíyá jamaatu ikhwan muslimin yujammi'una bayna salafi wa sufi jamaatu ikhwan muslimin wọ́n á kó salafi àti sufi jọ bayna alhanafi wa shafi'i wọ́n á kó shafi'i àtànáfi maliki ambali wa fi ba'di durub bayna sunni wa bayna shi'i wọ́n á kó sunni àti shi'i jọ so tẹbára lálùbọ́sà tó ṣe pé ń dìfẹ́ǹdì ṣíà kìíní kan ṣe kìíní kankan ni wọ́n wọ́n gba rìwáyà lọ́dọ̀ wọn nǹkan kan mọ́ra wọn atẹ́gùn tó fẹ́ sí òun lélẹ́yìí hakada tẹ́kítẹ́dì siyasa ntí siyasa politics tó kéré e fún yẹn hizbu tahrir kadhalik ma yahumuhum hatta law laqad sarrahu min manhajihim annahum la yatabannawna ra'yan fil aqida hizbu tahrir wọn làwọn fi rin lẹ̀ ipe àwọn àwọn oníràyè kan bí ọ̀rọ̀ àkídà هذا من أسناتهم من يرى كتاسك من دعواني لكنها في نفسها سيئة ṣùgbọ́n kí ni aburú ni so ká ní pé in tó bá hàn sí wọn lódodo ni wọ́n gbà pé wọ́n tẹ̀lé kò bá jẹ́ra yìí dáadáa ṣùgbọ́n ni anything goes lọ́dọ̀ wa amma jama'atu tabligh ẹ̀rí jama'atu tabligh la yusarrihuna bi hadha àwọn ò anything goes lakinnahu waqi'uhum láyàtàbánáwòna ráyàn fi àkídà ṣùgbọ́n reality wọn ni pé wọn ní ráyì kan bí àkídà àwọn tó dá wọn lẹ̀ mọ̀tùrìdíyà ni wọ́n níbi àkídà mọ́ sùfíyà bó làbáṣá ìdí ó ṣe máa tako àwọn onísúfí yóò máa tako àwọn onísúfí so yóò dẹ̀ ní kíni jamaatu tablighi pé àwọn bára wọn jà òṣìlẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣe ń tako wọn ẹ̀rẹ̀ ń tako onísúfí ẹ́ sọ̀rọ̀ Sheikh Al-Albani alayhi rahmatullah ọ̀rọ̀ wọn kan ni <coughs> so níbi nǹkan tó ní ṣe pẹ̀lú khilaf then jamaat ẹ̀ ní wọn kan wọn tako ó ti ń jamaat kan tí wọ́n tako ni jamaat tó bá tako wọn bẹ́ẹ̀ náà ni alikhwan muslimun alikhwan muslimun tako jamaat tó bá tako wọn torí ẹ̀ ló fi jẹ́ pé olórí ọ̀tá wọn òun ni àwọn sàlàfíà jamaat tó tẹ̀ bílíìgì lè má tako ẹni tó jẹ́ kèfèrí so ló fi jẹ́ àwọn olórí wọn Muhammad eh, Badiri ní nǹkan bí twenty or so ó rí rí sẹ́ndì kínní congratulation sí àwọn kí lórúkọ àwọn Christians tí wọ́n bẹ ní Egypt eh, àwọn Copts lẹ́yìn tó ń kí wọn kú ọdún Christmas bẹ́ẹ̀ náà ni Abdulrahman Ilbar lòun náà ṣe wọ́n ní problem pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ẹ̀ máa rí mọ́ṣẹ́ máa attack Salafiyya tó ní pé kínní wọ́n bìlì pé sàlàfíà ń fọ iṣẹ́ àwọn iṣẹ́ àwọn ni jamiri katil pàwọn èèyàn jọ torí pé ibi tẹ́ ń lọ òní pé ẹ gbapò agbára ibi tẹ́ ń lọ ẹ gbapò agbára so eléyẹ ni kíní wọn ni so n tí wọ́n máa fi rinlẹ̀ nìyẹn so ló jẹ́ pé Sheikh Al-Albani alayhi rahmatullah ah, wọ́n sọ nípa ọ̀rọ̀ àwọn tá à ń sọ yìí náà Sheikh Al-Albani alayhi rahmatullah ní ní ọdíò eh, five eh, forty yẹsẹ Islatul Huda wa Nur náà wọ́n ní ana arif anna hizb yunkir tariqat al-hukm barlamanati. Barlam wọ́n ní mo mọ̀ pé àwọn Hizbu Tahrir dóhùn wọn láti jó lórí o wọ́n ń lé ipò agbára ṣùgbọ́n kò wọ́n ń takò pé kí wọ́n lọ join parliament wal Ikhwan Muslimun kadhalik wọ́n ní mo mọ̀ pé àwọn Ikhwan náà máa ń takò ṣé kìí ṣe máa fọ́ ẹ̀ sẹ́wẹ́ o فما بال حزب التحرير يوما ما دخل بعض افراده الى البرلمان kí wá ló fà á táwọn kan nú àwọn Hizb ut-Tahrir pa lọ wọnú pálámẹ́ǹtì ni fún mama bal Hizb al kí ló fà tó ṣe pé àwọn ikhwan muslimun eh, jama'atun minhum àwọn jama'a kan nu wọn fi haza zaman ní àsìkò yìí thumma mabalu ikhwan muslimun yakhtalifuna nasun yu'ayyiduna dukhul al-barlaman wa nasun yunkiruna àwọn kan nu wọn wọn ni ká wọ parliament àwọn kan ní ká má wọ ta'rifuna hadha wala ma ta'rifuna ṣe mọ eléyìí nípa wọn ni ìpá àwọn kan ní wọ́n ń takò káwọ parliament àwọn kan ní ká mọ́ wọ parliament ṣùgbọ́n àná àdàlì hizb kí ni túmọ̀ hizb ìdàkánà lè hizb al-wahid mukhtalif ba'duha an ba'd gbàtọ́ pé pátì kan ẹnu wọn kò àwọn kan ní káwọn lọ parliament àwọn kan ní káwọn mọ́ lọ wàhálì nàárífùwà min biladi sham eléyìí wọn láàmú ń gbàtà wọn sham qabla naskun adal balad ṣíwájú ká tó wá gbénu ìlú yìí ìyẹn jordan wọ́n ní anifan sa'alani al-akh una an man nansa min kutub al-fiqh wọ́n ní lẹ́ẹ̀kan èèyàn kan béèrè lọ́mi pé tírafíkì wo ni a lè recommend fadhakartu fi jumlati ma dhakartu fi as-sunnah wọ́n ní lára àwọn kan tí mo dárúkọ ni pé kó mọ ka fíkì sunna fíkì sunna àdá wọ́n ní fíkì sunna yìí mu'allifu Said Sabiq ẹni tó kọ́ ni Said Sabiq wa hadha min kibari ru'usi ikhwan ẹni lára àwọn àgbà alikhwan muslimun ni fi misrọ ní misrọ bal kama yukol min hawari hasan banna rahimahullah wọn ní gẹ́gẹ́ bá ṣe máa ń sọ ipe lára àwọn disciples hasan banna ló jẹ́ kọlọmbà wákẹ́ ṣúra yakum wọn ní kìnnì ráyìn alikhwan muslimun àwọn alikhwan muslim aliyahum lónìí munqasimuna ala hadha alkitab ẹnu òkò lórí tíra yìí wọ́n sọ ìlú títí wọn ní syria ni o انو كولوري تيراي وعلى هذا المؤلف انو كولوري اوثوي جماعه عندنا في دمشق الشام او جماعه كالودوا ني دمسكوس في سراياهم تنظيميه المعروفه مش يتفقهوا في الدين يدرسوا هذا الكتاب سو اواني ا آه، وهذا نصيحتنا ا آه، لهم اذهبوا إلى الإخوان المسلمين في شمال سوريا في حلب وبتعبير العلبيين في فسط حلب ودير الزور يقول لا wọ́n ní tẹ́ ẹ bá lọ sí north Syria tẹ́ ẹ lọ sí Deir Zor ẹ lọ sí Halab àwọn èèyàn sọ pé la hadha kitab ma yajuz tadrusu wọ́n ní tíra ikò tọ́kẹ́ ẹ̀ka yẹ́fíkù sunna tó ṣe pé Said Sabiq ló kọ́ Said Sabiq ni lára àwọn disciples asanbanani àwọn ìkwọ́n tán bẹ ní Halab ní deruzora àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìyẹn ní Syria lónìí wọ́n sọ pé ẹ gbọ́dọ̀ kọ tírà yìí kí ló dé hadha mu'allifu Wahabi wọ́n ní ẹni tó jẹ́ author tírà yìí Wahabi ni wa adul wadur ṣe ìkwọ́n muslimin máa fi indum manhaj fikri wọ́n ní ìkwọ́n muslimin ni wọ́n ní manhaj fikri ni hizbu tahrir yaktalif an awlai في عنده منهج فكري لكن في مسائل محدودة أما الإسلام ككل ما عنده دراسة سو so, وأنا بقول إلى الآن الإخوان المسلمون ضاع عليهم 60 70 سنة وأنا من السوء الإخوان المسلمون مور ذان 60 70 years ما أدري على الضبط ما أخرج جماعة عالم فيهم حتى بتوجهوا ما بما يلزمه من تفسير آية بمعرفة حديث من ضعيف من معرفة اختلاف العلماء ما هو الصواب كما سأل آنفا وين رأى الأخ so Sheikh Al-Albani ní látìgbà yìí sì wọ́n lè produce ẹni tó ṣe pé aṣọ pàfọ́ aládìsí tó yanjú tó ṣe kó jẹ́ kiri ni kí la fẹ́ lòun gbélé yìí òun ni pé ọ̀rọ̀ politics tabawo set kudu gẹ́gẹ́ bí alẹ́ àṣìmọ́wí ṣe sọ nínú tíra uh, àtàríkù sí rírádà lil-Ikhwan Muslimin àti ó sọ àtàríkù sí rírádà lil-Ikhwan Muslimin gẹ́gẹ́ bí al-Ashmawi bó ṣe sọ wípé set kut ó wò pé ọ̀nà ká lọ torí bó ṣèlú kò lè àwọn olè àchífù kankan bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ làwọn ìkọ́rù náà pín Muhammad Surur Zainul Abidin lára àwọn tó ń takò ká lọ torí bó ṣèlú ni ṣùgbọ́n wà áfta bó o la máa ṣe gbàjọba so ló jẹ́ pé mẹ́tọ̀dì tiẹ̀ le mẹ́tọ́dì tiẹ̀ ó le so ẹ wà ara wọn mí nu wọn náà padà change sí pé ó kébẹ́ pọ́rọ̀ òṣèlú yìí náà ni ká torí bọ̀ náà láti lè sẹ́ẹ̀tì àwọn kankan right torí pé àfàṣà yìí náà béèrè pé ọ̀nà wo lẹ́yẹ kan fi yin olórí nǹkan kan mọ́ra bó làwọn sàhábà rọ̀dọ̀ wọn la àlè bó náà ṣe yin olórí ọ̀nà yẹn ọ̀nà tá a fi yin olórí nìyẹn ọ̀nà democracy democracy nìyẹn ìtumọ̀ rẹ̀ náà ni kí ìjọba àwọn èèyàn àwọn èèyàn ni wọ́n gbófin kalẹ̀ wọ́n yànyàn wọ́n dẹ̀ gbé òfin tán máa lò kalẹ̀ ìjọba ìsìláàmù kò ń ṣàwọn èèyàn ni ó gbófin kalẹ̀ òfin ọlọ́run bá ti wà ńlẹ̀ ibi àwọn issues tẹ́sí bá ti wá fún àwọn olórí láti sọ̀rọ̀ lé lórí òun ni wọ́n ti lè sọ̀rọ̀ á rí pé ìpìlẹ̀ ó yàtọ̀ sọ̀rọ̀ jẹ́ pé ńgbà tí afọ́ Abdullahi Jabata ń sọ wípé kí ni ipe kò ń ṣe ọ̀rọ̀ democracy àlè sọ pé kúfùrù ni torí pé ìpìlẹ̀ rẹ̀ kí ni ìpìlẹ̀ rẹ̀ àwọn tán dá lẹ́yìn àwọn Athenians ni kèfèrí ni wọ́n wọ́n ń ṣe mùsùlùmí if àtọ̀ tí wọ́n bá lòfin kankan òfin wọn tí wọ́n gbélẹ̀ rọ òṣà àwọn nǹkan òṣà wọn gbogbo àwọn kẹrẹ́ ní nǹkan tí wọ́n bá bàrà ń bẹ̀ ni bẹ́ẹ̀ làwọn ni wọ́n péjọ ni wọ́n ṣe àwọn òfin yẹn kò ń ṣòfin ọlọ́wọ́ bá náà fẹ́ lò bákan náà elections elections táwọn pariwo ṣékèrè àlùbárí ní kíni nizom kúfúrú ni torí wípé ìbò kèfèrí àti ìbò mùsùlùmí déédéé ni ìyẹn ò rí bẹ́ẹ̀ ní islam ìbò onílàákàyè àtẹni tó gọ̀ déédéé ni ìyẹn ò rí bẹ́ẹ̀ ní islam ìbò obìnrin àtọkùnrin déédéé ni ìyẹn ò lọ bẹ́ẹ̀ nínú islam so ó túmọ̀ sí pé kò kì í ṣe method election gangan kò ń method tí islam approve nìyí o ṣùgbọ́n àwọn mùsùlùmí tá à ń bẹ nírú àwùjọ máa ṣá àwọn akáwọ́ gbéra àmọ́ wo wọn ni ibi tí àwọn àfa alùsọ̀nà ọ̀lẹ́jọ̀má tẹnu ò ti wá kó nìyẹn àwọn kan ní ẹ máa wò wọ́n torí pé tẹ́ ẹ bá lọ ẹ̀ lè chẹ́ǹjì kankan àwọn kan ní rárá ẹ jẹ́ káwa náà lọ tá a bá débẹ̀ ni a gbìyànjú àti chẹ́ǹjì àwọn kankan ni so torí náà àárọ̀ ràn wá fa Sheikh Al-Albani alayhi rahmatullah àwọn ni ẹ má lọ ẹ lè change nkankan so àwọn sọ pé kí ni àwọn tán lọ ẹ̀yin náà wà tìbọ̀ tán eléyìí ni ó ti change ní àwọn àwùjọ ti tún wọn náà tún sọ sí o eléyìí ó ti change tẹ́lẹ̀ kò fárùngbọ̀n ó ti ń fárùngbọ̀n nísìn tẹ́lẹ̀ kò fárùngbọ̀n ó ti ń múrùgbọ̀n ẹ̀ e lọ́lẹ̀ nísìn ká máa ti sọ àwọn nǹkan tí wọ́n jọ compromise fúnra wọn nínú pálíámẹ́ǹtì ni. No so Sheikh Albani àmọ́ tẹnumẹ́lẹ́ ṣùgbọ́n wọ́n ní ẹni tó wá aṣọ orí kunkun tó ní òun lọ òun àti kèfèrí àbóhun àtàwọn tó ṣe pé ọ̀tá ìsìláàmù ni wọ́n tán jọ ń bẹ́ẹ̀ ẹ dìbò fóun ó ti ẹni sìn aburú tiẹ̀ kéré sí aburú ti kèfèrí position Sheikh Albani nìyẹn Sheikh Ibn Uthaymin àwọn ni ẹ lọ ẹ lọ change rẹ̀ tẹ́ máa sọ fún Sheikh Uthaymin pé àwọn kan ti lọ wọ́n padà change ni ṣégun tèmi náà ní àìní kíláàsì wọn ló jẹ́ kan change ó túmọ̀ sí pé nípìnlẹ̀ náà kò ń ṣe torí ẹ̀sìn náà fẹ́ fi lọ ṣégun tèmi ní ẹ lọ láti lọ change ń bẹ táwọn á sọ fún wọn pé lágbájámọ̀ lọ ó ti change wọn ní àìní kíláàsì rẹ̀ ni sọ̀rọ̀ wọn àfáà yóò jìnà síra wọn ni so eléyìí ni nǹkan tá à ń try láti ṣàlàyé fáwọn èèyàn Sheikh Al-Albani àtàwọn míì tán sọ pé ẹ mọ́ lọ yẹn wọ́n mọ̀ pé àwọn kan sì máa ṣorí kunkun tí wọ́n lọ àwọn fi sọ pé ẹni tó bá lọ o ó ti ń sìn ẹ dìbò fóun àwọn kan dẹ̀ sọ wípé kí ni ẹ mọ́ lọ rárá kódà ẹ mọ́ dìbò fẹ́ni tó bá ṣorí kunkun tó lọ ni torí pé ìgbà tó yí pé ẹ̀nà ọ̀bàjẹ́ lọ́wọ́ ni eléyìí ni ọ̀rọ̀ ọ̀nà tí àwọn àfáà pín sí lérò ọ̀rọ̀ yìí ṣùgbọ́n kò sí kankan náà àfáà yìí tó ṣe yí pé wọ́n wá sọ kíní yìí di kíní gẹ́gẹ́ bí pílà àkọ́kọ́ ní Islam tán sọ ọ́ di nǹkan tó yẹ pọ́n ló pàtàkì jùlọ bí Al-Ikhwan Muslimun mú wọn ṣe gbé o Al-Ikhwan Muslimun wọn apọ̀ ọ̀rọ̀ à ń sọ̀rọ̀ ń pa tawhid ọ̀rọ̀ à ń takò ṣírkù wọn apá gbogbo yẹn ti ọ̀rọ̀ káṣá ṣòṣèlú ni káṣá ṣòṣèlú ìkátorí bóṣèlú kátorí bóṣèlú so àwọn ìyá àti ṣẹ́gun òsèmí ni sí ní level wọ́n sí ní uh, uh, uh, kí ló ń pè platform kan náà kan náà jọ wà ṣékù sèmínú ò sọ ọ́ sọ ẹni pé kí ni eléyìí bí ìgbà tó pé pílà àkọ́kọ́ ni then at the same time ni wọn ní káwọn lọ yàyà kuyà ń bẹ́ ni pàwọn eléyìí ò máìndì kẹ yàyà kuyà níbẹ̀ ẹ gbọ́dọ̀ lọ náà ni ní tó bá gbà là á fún ní tó gbà náà ni wọ́n ń fún láwọn ilẹ̀ lárúbáwá ẹ ló sọ wọ́n tó ṣe pé wọ́n ní clash pẹ̀lú àwọn lọ́balọ́ba pẹ̀lú àwọn olórí ìlú látìgbà tán ti dá wọn lẹ́nu kíláàsì náà náà ní pẹ̀lú wọn wàhálà lónìí ní Egypt wàhálà lọ́la ní kinní kan wàhálà lọ́la ọ̀túnlájọ́ níbí báyìí ṣé eléyìí ò lè jẹ́sìn Islam anabuwa Muhammad sallallahu alaihi wa sallam ni innakum satahrisuna ala al-imara ẹ máa ṣojú kòkòrò lórí kíni ìwà ìjẹ olórí ẹ máa ṣojú kòkòrò lórí ìjẹ olórí wasatakunu nadamatan yawm alqiyama nǹkan àbámọ̀ ni ó jẹ́ fún yín o tó wá jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama bákan náà anabi sallallahu alaihi wasallam sọ fún sàábé kan ó ní ya abdulrahmani ibn samura la tas'al al-imara eré abdulrahman ọmọ samman nìkan fi ẹ́ jó lórí fa innaka in utita an ghairi mas'alatin u'inta 'alayha wa in utita an mas'alatin wukilta ilayha tó bá ṣe pàwọn èèyàn náà jẹ tó ń ṣe wọ́n mi fún ọlọ́run owó kun ẹ lọ́wọ́ owó rí kun lọ́wọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ pé o béèrè fún ní ọlọ́run owó dagun láṣẹ àhàdìfà níbi wa Muhammad sallallahu alaihi wa sallam lélẹ́yìí so mo fẹ́ contest ẹ fi mi jẹ kinní kan ẹ fi mi jẹ eléyìí ẹlòmí ara ni ẹ̀ṣẹ̀ bá nábì Yusuf ó ṣe kinní oníkàfọ̀ oúnjẹ kinní kan anábì Yusuf ó ní kán fòun jẹ lẹ́yìn ìgbà tán ti sọ pé kí ni ìnákàlì yẹ́ ọmọlàdé náà mà kínú amin ó ti jẹ́ ni tó ṣe pé ìgbàláyè ń bẹ fún ẹ láwùjọ lónìí that is èwo ló fẹ́ bá wa ṣe nu gbogbo ẹ̀ òun ló bí kí ni ìṣàlní aláhàzà inil art ẹ̀jẹ̀ ń di bíbà yìí mú ni kí n bá ń bá yín bójú tọrọ tó ní ṣe pẹ̀lú oko nǹkan oko tó ń jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan ọ̀gbìn so wọ́n ti sọ fún yípo kí ni sọbi tó fẹ́ dìmú fún wa tó lè bá wa ṣe nú àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n kéèyàn wá sọ dípò kò mú mọ́ lé ipò agbára mọ́ lé ipò agbára ẹni tó ń lé ipò agbára tó pé dó ọ̀dà yìí ni ní tó bá gbà fún ẹlòmínú ọba lè ipe tó bá gbà fún yóò padà wá di pé wọ́n ń para wọn lóríṣiríṣi bá ṣe ń rí gbogbo àwọn nǹkan wọ̀nyí sìn eléyìí ni táwọn ń sọ ṣùgbọ́n ẹni tó bá débẹ̀ tó bá débẹ̀ àwo ṣe kíni à á gbọ́rọ̀ sí lẹ́nu à á dáwà àti tiwa nìyẹn a dẹ̀ ní jí àwọn èyí against ẹ̀ ni ṣùgbọ́n ìwò ní ká má ṣe wáàsí tako nǹkan tí ò bá bẹ́ sí mu olórí ìlú ó pàmìtì ọtí mímu nísìnyí oníkàfà má ṣe wáàsí pọ́ tí ò dá but kò ní kó mọ sọ pé olórí ìlú ẹni bí ní ẹ̀ ń pàmìtì ọtí yóò tako ọtí lọ́tọ̀ olórí ìlú ó fi àyè lẹ̀ ilé aṣẹ́wó nǹkan kan mọ́ra wọn àfáà tó ń ṣe wá sí ó takò zina ṣíṣe kò ní lọ ọmọ olórí ìlú torí pé kí ni kó mọ́ dàbẹ̀ ni pé yóò ní direct conflict pẹ̀lú olórí ìlú ṣùgbọ́n yóò túmọ̀ sí kókó mọ́ kọ́ wà bàjẹ́ yóò takò tẹ́tẹ́ kò ní takò olórí ìlú ní nǹkan tí ó jẹ́ public kínní nítorí pé kínní ó fi àyè lé tẹ́tẹ́ lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ọ̀rọ̀ títí wà ní tó simple tó clear ni nísìta báwo sin àwọn àlùfọ́n mùsùlùmí àwọn àwùjọ tó ṣe páwọn náà ti dé ipò agbára wọn ará nǹkan yẹn correct Tunisia nísìn is getting worse bẹ́ẹ̀ làwọn tí wọ́n ń bẹ ń bẹ nísìn tán bẹ ní parliament àwọn ni àwọn tán máa ń sọ pé al-islam wal-hallu islam ni solution in the eighties, now we have a lot of members ní nínú parliament lẹ́yìn ìgbà tẹ́ dénú pálámẹ́ǹtì òun náà padà gbé òfin yìí pé kí obìnrin àtọkùnrin jọ máa jẹ ogún déédé instead of lizakari mislo adil onsayen tí ọlọ́wọ́ bá sọ kí ọkùnrin máa mú méjì tóbìnrin bá mú ìyẹn di nǹkan tí wọ́n gbádànù sí nínú constitution wọn ni ó di nǹkan tó ṣe pé tí wọ́n lọ déédé náà ni wọ́n jọ máa jẹ ológun eléyìí ò sí mbẹ́ nígbà tí ó ti ṣe alukwan muslim gbà tí alukwan muslim ń tán dénú pálámẹ́ǹtì wọn rí nǹkan yìí correct àwọn members ibẹ̀ náà kàn ń jókòó òun ni ṣé ẹ̀ láwọn akàkùn so táwọn bá sọ pé ẹ mọ́ lọ ẹ mọ́ lọ àwọn pọ́wọ̀n kan máa lọ ifá tọ́ ti dáadáa bá ń bẹ lọ́dọ̀ wọn náà ni ìyẹn oníkàwé mọ́ gbà lọ́wọ́ ìyẹn oníkàwé mọ́ gbà lọ́wọ́ wọn so bí ọ̀rọ̀ ṣe jẹ́ nìyí ní ìparí torí àsìkò. màá fẹ́ ká fi ọ̀rọ̀ Sheikh Al-Albani yìí parí ni nípa tó ní ṣe pẹ̀lú àwọn Jamaat Tabligh bákan náà so Sheikh Al-Albani tẹ̀síwájú ni wọ́n ní al-sami'tum ya jama'a Tabligh al-sami'tu anna rasul alayhi salatu wassalam yawman ma fi hayatihi al-mubaraka wọ́n ní Jamaat Tabligh ǹjẹ́ gbọ́rí هل سمعتم يا جماعة التبليغ إن دي أكبري أي جماعة التبليغ هل سمعتم أن الرسول عليه السلام عليه الصلاة والسلام يوما ما في آياته المباركة إكي النبي صلى الله عليه وسلم ní ọjọ́ kan nú gbèsè ayé rẹ̀ alálùbáríkà ni arsala aliman oran onímọ̀ kan min ulama isahaba nínú àwọn tó jó nímọ̀ nú àwọn sàábé wa ma'ahu asharatun wa ishirun wa thalathun mimma la ya'lamuna àwọn amú àwọn bíi mẹ́wàá bí àwọn bíi twenty bí àwọn bíi thirty táwọn òkè ń ṣe onímọ̀ wọn mú wọn dání ma adhunnu sami'tum bimithli hadhihi al-akhbar wọ́n ní mi rò pé gbọ́rú eléyìí rí irú àwọn ìtàn báyìí lakin la shakka sami'tum kama sami'na wa 'alimna annahu أرسل mu'adhan دعية إلى اليمن، وني wọ́n ní ṣùgbọ́n kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe gbọ́ táwa náà gbọ́ tá a dẹ̀ أونا ipa nàbí sallallahu alaihi wasallam ó rán mu'adh gẹ́gẹ́ bí olùpèpè ó rán lọ sílùú yemen wa arsala aba musa ma'a ó dẹ̀ rán abu musa pẹ̀lú ẹ̀ wa qala lahum nasihan lahum ànábì sọ fún wọn tàtọ́ wa ẹ̀mí èjì ẹ jọ gbọ́rọ̀ síra yín lẹ́nu ẹ fọ̀rọ̀ ẹ̀sìn ara yín ẹ ṣàlàyé nǹkan tí ó bá yé léyìí fún eléyìí fẹ́nìkejì pàtàyà sara ẹ jọ mú nǹkan rọ̀ fúnra yín wala ta'asara ẹ mọ́ mú nǹkan lé fúnra yín aw kama qala alayhi salam arsala aliyan aydan yaman bákan náà anabi sallallahu alaihi aliyu sí yemen arsala dihiyat alkalbi ila irqil ah, ila akhirihi oradi hia no si ọdọ close na so kan wa to wà joko so ẹni ẹni wá ní musa bin umair kona musa bin umair náà sheikh albani na musa bin umair sha allah راحوا جماعة القراء سبعين قاري القراء نخبة صحابة الذين قتلهم كان سبب لشرعية كنوت النوازل tàti sànàbí ń kura kùrá bíi seventy ló rán láti lọ ṣe wáàsí fáwọn èèyàn kí náà fẹ́ ló ń bi eléyìí ó ní wípé anabi sallallahu alaihi wasallam kò ráwọn aláìmọ̀kan jáde ṣọ́bọ̀ ní tàbílígì ó ṣe múyàn kan kúrò nulẹ̀ aláìmọ̀kan ẹ̀kùn láti fi kan lọ síbi kan tẹ́yìn bá bẹ́ ṣe wá sí àwọn onímọ̀ ni ó gbé jáde kò ń ṣe àwọn aláìmọ̀kan aláìmọ̀kan ẹ lè kọ́ wọn láwùjọ wọn kẹ́ rẹ̀ sí fún wọn èyí tẹ́ fi ní ká fi àwọn fámìlì wọn lẹ̀ tó ṣe pé ẹlòmíì yóò fi fámìlì rẹ̀ lẹ̀ láì ní tí ó jẹ rárá ṣùgbọ́n wọ́n ti ṣe kí ni wọ́n ti sọ fún un wípé ọlọ́run bó bá bọ̀ ọlọ́run bó bá gbọ́ bùkátà rẹ̀ ni òun náà wà lọ ìyẹn tàwákùlù ni wọ́n ń pè kò ń ṣe tàwákùlù tàwákùlù òun ni wípé kéèyàn ṣe sábàbí mú sábàbí tó yẹ kó mú dẹ̀ yẹn ni ó wà gbára lọ́lọ́run ọba subhanahu wa ta'ala ẹni tí ò ṣe tó yẹ kó ṣe tó ló ń gbára lọ́lọ́run wa subhanahu wa ta'ala ẹni yẹn máa wà disappointed ẹni yẹn á ṣe kíni á disappointed so yẹn ó ṣe tó yẹ kó ṣe yíwọ agbára lọ́lọ́run ẹ rẹ lómi yóò sọ pé ẹ anabi Ibrahim ńkọ́ alayhi salatu wassalam ṣe bó lọ fi Ajara ó lọ fi àti Ismailu ọmọ rẹ̀ ó lọ fi wọ́n sí Kaaba ibi tí ò sómi tí ò sí nǹkan kò sírúgbìn so ẹ̀rí nìyẹn ipa àwọn náà lè fa àwọn ìyàwó àtọmọ wa lẹ́ni ká lọ jíṣẹ́ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bó bá gbọ́ wọn yóò bá bọ́ wọn yóò bá gbọ́ bùkátà wọn eléyìí náà ọ̀rọ̀ àìmọ̀kan táwọn wa sì ń sí ẹ̀sìn ra wa anabi ibrahim alayisalaatu wasa ọlọ́run ló pa á láṣẹ pé kó ṣe ní tó ṣe yẹn olùjẹ́ pé ńgbà tíyàwó rẹ̀ béèrè lọ rẹ̀ pé rẹ̀ ibrahim ó fẹ́ fi wálẹ̀ sí ibà yìí tí ò sí nǹkan tí ò sí ìyàwó ni abọ́lọ́run ló pẹ́ láṣẹ bẹ́ẹ̀ ni ó bẹ́ẹ̀ ni ọlọ́run ló pa òun láṣẹ bẹ́ẹ̀ ó ní ìdán láyò dọ́ yí àná tó ẹ pọ́lọ́run ló pẹ́ láṣẹ pé kò fi wálẹ̀ kó mọ́ lọ ọlọ́run bó onírà wa láre ṣùgbọ́n yẹn nísìn èèyàn kan ò kan lè lorú nǹkan bẹ́ẹ̀ tó wá lóun fẹ́ lorú nǹkan báyẹn ó takò ẹ̀kọ́ tí àníbísọ̀ lásán kọ́ wa anabi isa alayhi salatu wasalam ìyá rẹ̀ bí láyìn ṣe pọ́kùnrin kan bá aláṣepọ̀ ṣóbìnrin kan náà lè sọ wípé kí ni òun ò ní lọ́kọ tọ́lọ́n bá lóun ó bímọ òun ó bímọ káwọn ní kílẹ̀ rí rẹ̀ kó ní ìyá ìyá isa ńkọ́ ìyá isa ńkọ́ ìyẹn ńkọ́ so a kì í mú àwọn nǹkan tọ́lọ́n bá ṣe ní specialities ká mú ká sọ ọ́ di kíni ká sọ ọ́ di principles ká sọ ọ́ di principles eléyìí tó wrong ni so ló fi jẹ́ wípé àárín yìí ń ta gbọ́dọ̀ gbọ́yé dáadáa ni anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní káfà bilmari ithman an yudayi aman yaqut ó tó fún yẹn lẹ́ṣẹ̀ kó ṣe pẹ́ni tí èèyàn ń gbọ́ bùkátà rẹ̀ kó wá filẹ̀ kó abandon rẹ̀ ní láì gbọ́ bùkátà wá ló ń fẹ́ lọ jíṣẹ́ ọlọ́run bá ààrẹ náà lélẹ́yìí so àwọn nǹkan tó yẹ ká gbọ́yé òun lélẹ́yìí so Sheikh Al-Albani béèrè ẹ̀yin tablig ẹ sọ fún wa ibi táwọn ibi ti rán onímọ̀ kan tó wá fi aláìmọ̀ kan mẹ́wàá kún bóyá yẹmẹ́ ń ya bóyá kíní kan yá ni lọ ṣe dáwà so àwọn tí ó rán àwọn onímọ̀ ni ó ti rán àwọn sẹ́wọ́n tí kúrà ó rán wọn sí sọ́dọ̀ àwọn èèyàn kan ìyá àwọn kúrà tí wọ́n pààyàn ni eléyìí ni dáwà àwọn àfa ìtàn fi ń takò ìjáde òun lélẹ́yìí ìyẹn ò túmọ̀ sí kálukú ò lè jíṣẹ́ ní tó bá mọ̀ ó jẹ iṣẹ́ yẹn ni ṣùgbọ́n láyé ń kálukú wa àwọn tí ó jáde wọn ó jáde ṣẹ́kọ̀lọ́gbà ní sọ fún àwọn ọmọ ìtorí àsìkò ni wọ́n ń sọ fún àwọn tó ń bá sọ̀rọ̀ pé àwa náà ń jáde ṣe bí jáde la jáde wá bíbá yín sìn sani tó nímọ̀ ó jáde yóò dẹ̀ ṣe àwọn ojúṣe tó yẹ kó ṣe kalẹ̀ so èyí tí àwọn àfáà yìí dúró lé lórí wọ́n jẹ́ ká yé wa dáwà sàlàfíà ni dáwà mufarriqa bayna al-haqq dáwà tó ń ṣe òpinya láàrin òdodo àti irọ́ so jamaatu tabligh jamaatu ikhwan muslim méjèèjì náà ń ṣe kàlùbání sọ̀rọ̀ níta rẹ̀ ń sọ tá a fi dọ̀ta ènìyàn táwọn èèyàn fi ń sọ̀sọ̀kú sọ̀ ń pa wa torí wípé kí ni àwọn àfáà kan ṣe gbìyànjú láti trivialize kíni àwọn àtọ́wọ̀ àwọn jama méjèèjì wọ́n ṣe gbìyànjú láti trivialize wọn wọ́n fẹ́ kẹ́ condemn ń tán ṣe wallahi condemnation eléyìí nìkan ṣe pé torí pa ní kò ìrà fún wọn a change náà táwọn náà bá láǹkan tó yẹ ká pàkíyèsí sí ká pàkíyèsí wá sí i ká máa ti sọ wípé àwọn tó fẹ́ kú lórí dìfẹ́ǹsì àwọn jama méjèèjì yìí sìn ìta ni dìfẹ́ǹsì yẹn ti wá wọ́n lọ gbarata fún wọn láti ta ni wọ́n lọ gbarata fún wọn wá láti ta in tó ń ṣẹlẹ̀ sí jàmá méjèèjì yìí níta ní Saudi òun ni àwọn kan ó lọ gbarata fún n tó wá ba nínú jẹ́ ní pé àwọn tó láwọn kéwù Saudi ganan tí wọ́n ń ṣe gbarata yìí ẹlòmíì ó máa pírẹsẹ̀ntì ẹ̀ bẹ́ẹ̀ ni wípé ẹ̀yin tí ẹ sọ́pọ́ọ̀tì àwọn ti Saudi ni bí ìgbà tó ṣe pé ilẹ̀ ń ba nǹkan jẹ́ wọ́n rà sí ìṣù tó wà nílẹ̀ wọ́n láwọn ò fẹ́ wọn lùlù àwọn ọmọ nìyí jama tó fẹ́ yàgà má wọn ń di ni wọn jama eléyìí bá àbátẹ rẹ evidence clearly pé kí ni wọ́n fẹ́ yàgà má wọn ń di ṣùgbọ́n wọ́n ń lò wọ́n láti lè fi ṣe kí ni láti lè recruit wọn sínú ẹgbẹ́ yẹn ni àwọn ọmọ yàrá mi ìtàn yẹ pé ẹlòmíì ó ti ṣe jama ìkwàníyà kan ní nàìjíríà ni ẹlòmíì ni wọ́n ti ṣe tẹ̀blígìrì láti gbẹ̀ náà ni wọ́n ti recruit ẹ̀ sínú kí ni ìkwàníyà. ó ń bẹ nínú àwọn ọmọ yàrá mi tán sọ pé àwọn ni wọ́n á wọn lọ sáwọn ẹgbẹ́ ọlọ́bẹ̀ yọ ní nàìjíríà wa ilẹ̀ yorùbá wa iná láti inú ẹgbẹ́ ìkọ̀ àníyà kan wọ́n rán wọn lọ síbẹ̀ àwọn náà mú tẹ̀sùbá kàǹkà àwọn mọ̀ fà àwọn náà múra mọ́ṣe múra torí pé àwọn fẹ́ rìkúrútù àwọn yẹn láti inú wọn lọ sínú ẹgbẹ́ yẹn ni so eléyìí nǹkan tó clear ni so nísìsiyẹ́ máa ní kí Saudi fi wọ́n lẹ̀ yàgà máa ń dì ní èmi ò understand ní tẹ̀sán rárá so mo tún tó wá dẹ̀ fi lè mẹ́yìn gbarata fún àwọn jọ̀mọ́ yẹn nìyí dẹ́ni lómìnà lè gbarata fún àwọn tọ̀hún torí pọ́n rí wọ́n fẹ́ ṣaburú fún wọn ni bóò ni wọ́n ṣe pe àwọn èèyàn pé ẹ wá jẹun ìpẹ́ ẹni tó ẹ wá jẹun òun lè wá fẹ́ yá gàmọ́ndì ẹ dẹ̀ fẹ́ káwọn èèyàn dákẹ́ fún yín ẹ fẹ́ káwọn aráàlú yẹn dákẹ́ so gbogbo ariwo fẹ́ dẹ àwọn kan ba nǹkan jẹ́ ẹ sponsor ta ni sponsored ẹ sọ fún àwọn nǹkan àwọn mùsàádá àti táwọn èèyàn yín ti gbà gbogbo àwọn tí wọ́n sọ gbogbo eléyìí ṣe lómi àmọye masajid àmọye madaris wọ́n ti kọ́ tó ṣe pé àǹfààní látọ̀rọ̀ Saudi náà ni àwọn náà dẹ̀ ni wọ́n dúró lónìí ni wọ́n ń takò Saudi ni so ẹ̀yin orí musa àdá ti tẹ́ ń gbà ẹni ẹ̀rí àsìkíní ni lára àwọn olórí yìí ni kò ní iye nǹkan tó ti gbà ní àǹfààní tó ṣe pé kò pamọ́ sí alkọ́sì wọ̀dá ni ẹ wàá fẹ́ mọ máa dún máwọn èèyàn kan pẹ̀lú pé wọ́n ń gba kinní kan wọ́n ń gba kinní kan ọmọ wa kò ṣe àná wa so inshallah àádọ́míbà ìbẹ́nu àtẹ́lù sahih Bukhari àdáwò ni o àdáwò ni kọ́lọ́ wa kò ṣe àná wa subhanaka Allahumma bihamdika ashhadu an la ilaha illa anti astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.